وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنتكم ولو أربعة ọ̀rọ̀ tó ṣe wá ní mùsùlùmí ó kà wá sínú àwọn tí àwọn Ramadan ọdún yóò bá láyé ọlọ́run o gbogbo àdéhùn tó ṣe báwọn tó bá gbá àwẹ̀ náà rọ̀mọ̀báàlù ìmáàna wàtẹ̀sáàbà tí wọ́n gbà á tó gbọ́dọ̀ ọba ní ká gbà á tí wọ́n gbà á tí wọ́n ran kan ládàá ọlọ́run ọlọ́run àfọwọ́n tó wà ládàá náà. bá a bá ṣe é bá a ṣe lágbára mọ́ ìwọ ọlọ́run bàbá ọlá rẹ̀ gbà á. àwọn ọjọ́ tó kù náà wẹ̀ yìí náà àbẹ̀lọ́wọ̀n ọba ọlọ́jà báyọ̀ ọlọ́wọ̀n ọba pàdé jẹ́ ó bá wá sínú àwọn tọ́lọ́wọ̀n ó gbà lẹ́rú ó bá wá sínú àwọn tí ó dọ̀mà àlùjẹ́ náà ó bá wá sínú àwọn tọ́lọ́wọ̀n ó yọnú sí àtàwa àtàwọn òbí wa àwọn tó wà láyé nínú wa àtàwọn tó ti kú àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa kíkẹ́ ọlọ́wọ̀n ọba kó gbogbo wa ní ẹsẹ̀ yìí a sì dúpẹ́ fún wa lórí ìgbìyànjú àti ìkólékàn àti kíkà fún ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìgbìyànjú tó kálukú wá ń ṣe ọlọ́run ọba léyìí tó hàn léyìí tó pamọ́ àtàwọn tó kọ wọ́n hàn àtàwọn tó kọ ohun hàn ọlọ́run bá mú kálukú àbẹ́lọ́run bá ọ̀pọ̀lọ́run san wá lẹ́sàn-án lùkà àṣekún lọ ó tún lè fún wa láyé ó ìṣe fún wa láti àmà àti àwọn bàbá wa aláìsọmọ̀rùdí bákàrí àbẹ̀lọ́ ọba ẹ̀mí fún àlàáfẹ́ àkọlọ́kùnṣe fún yí ọlọ́wọ́ àkójẹ́rú sí yí ọlọ́wọ́ àbákúgbàṣẹ́ yí ṣẹ́rẹ́ ọlọ́kùn sàlẹ́fà àgbàríkà fún yí àtẹ̀yìn àtìmọ́tọ́lọ́wọ́ àṣẹ fún yí àti gbogbo àwọn náà torí ìrìnlẹ́gbọ̀n ni lábúrò ni ní ya ni ní bàbá ní àti mọ̀tò àwọn àti fún àtòkù bá ní ìbákàlì ọba kó sàlẹ̀ pọ̀ nínú yín àtẹ̀yìn àgbà tó wà pẹ̀lú yín. tọ́ jama ìkàtà pépà ara wa sọ láàárọ̀ yìí ó wà very very important dáàbò lọ́lọ́run àtàwọn tá a sọ àtàwọn tá a gbọ́ ọlọ́run tó ṣàǹfààní fún wa. ọ̀rọ̀ tá a fẹ́ sọ náà òun ni pé abẹ́ẹ̀dì sọ́ọ̀sì ọ̀pọ̀lá ìran kíkí bí ìrùn kíkí ṣe jẹ́ nǹkan tó lè jẹ́ ọ̀nà fúnyà láti wà lẹ́jẹ́ náà a tẹ́sọ pé à ẹnu kíkí tó gbọ́nà láti rùn lọ́rọ̀ àwọn tó ní ìdíkà fún sọ́ọ́ ni ó ní ìdí ṣẹ́rí tó bí ní ìròyìn wípé àwọ̀wé tọ́lọ̀ bá ṣe fún wa fún gbogbo àtàjòkó ìní wípé ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n bí wa sínú ìsìlámù orí ńláńlá ni àmọ́ òun náà ní ìjọba àti tiẹ̀ ṣẹ́rẹ́ni tó bá bí sínú ìsìlámù òun ó wáyé sí ìsìlámù yóò mọ̀ kó tó wọlé àwọn tó jí sínú ìsìláàmù àti for granted wípé àwọn ń ṣe ìsìláàmù lè by imitation. ṣá wọ́n ti ṣe ìsìláàmù ṣe bàbá bí ó kálukú sọ̀rọ̀ kan pé ìrún wa táǹkì ìrún wa táǹkì pé bá a ṣe rí tàbí bàbá wa kí tàbí bí àwa kí tàbí bí ọ̀dà wa kí gbogbo wọn fi wá sínú ìsìláàmù. èèyàn díẹ̀ nínú wa ló fẹ̀ kan kọ́ pé kó wọ́n ṣe kírun tó bá ti káwọn tá a bá ń kọ́ ṣe náà ni wọ́n ń kí tá a bá kọ̀ rẹ̀ àwa ló kọ̀ rẹ̀ tá a bá gbá a mọ́ yìí àwa ló gbá a mọ́ yìí. àmọ́ kọ́nà bàtà nítorí fún wa náà pé àmọ̀ tó wọ́n bí wa sínú ìsìláàmù rẹ̀ àti ìdí òkúrẹ́ ńláńlá ni torí ẹ̀ náà la gbọ́dọ̀ fi wá mọ̀ nípa ìrún wa kó láṣẹ kí tó dà táwọn ìta àkíńṣe tó kọ̀ rẹ̀ nílẹ̀ àdùgbò ẹ̀kọ́ náà èyí tí ọba kọ̀ rẹ̀ kí a sọ bá a ṣe ń mọ sáńṣe nù a lè wá a lórí ẹ̀jọ́ tó lé ọlọ́run àwọn bàbá wa gbogbo mùsùlùmí pátápátá àtàpá àti títàpá ẹni ìyá wa àtẹ̀yìn bàbá wa ìsìláàmù ò sí ṣe kéèyàn káwọ́ gbéra o gbogbo ẹjí láti mọ́ mọ́ ṣe lọ ìsìláàmù ìjẹ́sìn ìmáàmù ò ìjẹ́sìn ìmáàmù nǹkan o gbogbo mùsùlùmí bá bátá ní potential imam òun lẹ́bí ní tàbá jẹ́ kírùn tàbá ti ní ìmọ̀ ẹ̀tọ́ bá wà náà látẹ̀lé tó fi ẹ̀rí ọdún ọ̀rọ̀ ẹ̀sìn àtẹ̀lẹ́sọ́tọ̀ dá gbogbo alágbọ̀rọ̀ ọmọ kùránì ké kí ọmọ kùránì náà wà bá o àbá o ká má ké ju ẹ̀sẹ̀ ìgbàgbà lọ́nà àwọn gbogbo wa pátápátá àwọn ọmọkùnrin àtọkùnrin àtọkùnrin ọ̀rọ̀ pé èrè òsìgbọ́lá lọ́rùn tàbí nígbà táwọn èdè lágbára a ní tó ìbò náà lè wá ní táà tó ìbò kò tó lẹ́sìn ìbọ́lọ́wò ní ilé èdè lágbára àwọn ọmọ wa àtàwa náà táà tó ìbò táà fẹ́ gbó lọ sí bára pọ̀ ni kọ́lá àwọn ọmọ wa ní ìdílé fẹ́ gbó ìbò ju bá lọ àbẹ́ẹ̀kọ́ owó táà sàn ní ìwé nù tó àìlẹ́sìn ìbọ́lọ́wò ní ìní foreign language lè dé lárúbá sáfi kọ́ èdè òyìnbó lè ṣe èdè wa tán. ọlọ́run bá ń sọ fún wa ní Qur'an tí mo bá ti ká rí àyè mo fẹ́ kó kálukú wa náà lẹ́yìn ìgbà tó bá kó gbà kan ká chẹ́ẹ̀kì ẹ̀ bóun bá mọ lágbọ́n rẹ̀ chẹ́ẹ̀kì òyìnbó ẹ̀ bóun bá lè kó òyìnbó chẹ́ẹ̀kì Yorùbá ẹ̀ ìsìláàmù èdè ẹ̀sìn tí wọ́n máa ń báyà ṣe everybody ló ṣe ìtẹ̀ àtọkùnrin àtòbìnrin. Suratul Mu'minun, Quran chapter twenty three, bẹ́ẹ̀ dala kọ̀ọ̀kan ìbẹ́ẹ̀sì jẹ́lẹ̀ kẹwàá. Suratul Mu'minun, ọlọ́run fẹ́ sọ ìròyìn àwọn tí wọ́n gbà gbọ́ kí ni wọ́n ṣì. Ìkẹ́kọ̀ọ́ ọlọ́run wà gbọ́ kí ni ó ṣì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ní قد أفلح المؤمنون àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n ti jèrè wọ́n ti jèrè wọ́n ti àṣírí tí wọ́n ń wá ọlọ́run afẹ́ sọ kí ní ìròyìn àti ọlọ́run àgbọ́ ọlọ́run ní alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣe ní pé níbi ìrún wọn ìrún lọ́pọ̀dàpọ̀ níbi ìrún wọn wọ́n kí dáadáa wọ́n sì ma pọ́pọ́sì tí òun wà fún wọ́n sì bọ́lọ́rọ̀ ọba lò níbi ìrún wọn pẹ̀lú nǹkan tó jẹ́ mùdùmúdù wọn ọ̀ṣìwò lọ́lọ́run wí jẹ́ àkòṣòwò tẹ̀lé tí jẹ́ àlùkòjò òun ni pé nǹkan méjì ló tí èèyàn wà káàmù tí èèyàn wà káàmù tí ò mọ̀ mú àpòpẹ́ nìyẹn ó wà kọ́ ọ̀ṣẹ́ ìmọ̀ wà káàmù báyìí sára rẹ̀ gbé òun ni wípé kéèyàn ṣòdì mímítì àti respect kéèyàn ṣòdì mímítì àti respect èèyàn ṣòfò ọlọ́run ọba wípé ọlọ́run ìsàlẹ̀ nínú wa o iwájú rẹ̀ mú wa o òun ni ká àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ fi ròyìn tí ó kírun. calmness, solemnness, rested, homage, humility. Ọlọ́run wá sí ìròyìn wọn. Tẹ́wọ́n rí àyàká láàmù mẹ́rin jíjẹ ka gbogbo láàmù mẹ́rin yóò ṣe àti fún òní ṣe. Nígbà tó fè mo bẹ̀rẹ̀ tán tó láàmù àkọ́kọ́ tẹ́lẹ̀ tó mú mi lẹ́yìn pàtàkì lọ́gbàgbọ́ tán, àwọn tó fẹ́ níbi adẹ́kùn ṣòwò lè pé wọ́n wà ká wọ́n ti ṣòwò rẹ́sẹ̀kì fọlọ́ ọlọ́run wá ń kà ní wá ń kà ó ń kà nígbà tí ó parí rẹ̀ kọ́ irun ló fi bẹ̀rẹ̀ irun ló fi parí ọlọ́run ní wọ́n lẹ́rí náà wọ́n mú àlàáfọ́là wá sí ní ìhà pẹ̀lú. àwọn tó fẹ́ lè yan ọ̀nà kan wọ́n lójú tó wọ́n kà á kún wọ́n pay attention sí táìmù ẹ̀ wọ́n pay attention sí mọ́jẹ̀mú ẹ̀ wọ́n pay attention sí nǹkan tí wọ́n ní ká ṣe nínú ẹ̀ àti tí ó ṣe ká tó wọ bẹ̀ ọlọ́run láwọn tó bá ṣe eléyìí ọlọ́run bá kárò ìgbó pọ̀ ẹ̀rọ ló fi bẹ̀rẹ̀ ẹ̀rọ ló fi parí wùlá kíkà ó mọ ìwà rẹ̀ jù àwọn ọmọ yẹn ni wọ́n jòkó kí ni wọ́n jòkó àlẹ́bí ẹ̀yẹ̀rẹ̀fú ẹ̀fẹ̀rẹ̀dáwò àwọn òjòwò àlùjọ́ náà ẹ̀wọ̀n náà bá ti bẹ ẹ̀wọ̀n ló ń bá lọ́sùn mọ̀mìnú á padà wálé àmọ́ ìdá ló ti ayà á padà wálé. Ma'arij Quran chapter seventy verse nineteen to thirty-seven Suratul Ma'arij ọlọ́run ó sọ ìwà tọ́mọ ẹ̀dá ní tóun dáma ọ̀rọ̀ ìnà ìsáànà múlikọ̀ àlùwà ọmọ nìyàn bóun ṣe dá òun dá alẹ́ tó lójú kòkòrò gan-an tó lójú kòkòrò gan-an kí ni ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé má lẹ́yìn bá lójú kòkòrò ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn máa ń fẹ́ gbogbo nǹkan èèyàn ní kó jẹ́ gbogbo nǹkan ẹgbẹ́ tí ẹ̀dí ló jẹ́ ọlọ́run kò sí dáwọn yẹn bó ló ti wá ní òun ni wípé ìlà mọ́sà ṣàbù dẹ̀zúà bí nǹkan tó kàn rẹ̀ bá fẹ́ bá kàn yóò bàrà jẹ́ gan-an oríṣiríṣi wòlíbà mọ̀sáwò ìfẹ́ yìí bí dáadáa bá kàn owó kàn án alájà kan ó bímọ ó lọ́rọ̀ màánú à yóò hà wọ́ báyìí òfin ká burúkú kéré kan gbogbo orí ọ̀sẹ̀ kó jẹ́ ìtẹ̀ àmọ́ tó lọ́nu jẹ́ ìtẹ̀ náà kọ́ wò yóò tó máa ka gbogbo orí dídẹ́rù rẹ̀ tí wọ́n mọ̀ lẹ́sẹ̀ rí o ọlọ́run wa láàmú pé bóun ṣe dá wa nù ṣùgbọ́n tóun pé ìwà tóun fi dá wa yìí ṣé bí mo ṣe ti sọ́nà ìṣe wà tó dáa ni àbí ìjọba wà tí ò dáa ni ọlọ́run bá fẹ́ kó òbí wà tí ò dáa àwọn tí wọn ò ní nírú wà yìí ńlá ìmọ̀tọ̀ lé àpá àwọn tí wọ́n kí wọn bọ́lọ̀ lórí ìrún yóò ti ṣe ìlara wọn. àlẹ́bí ìnáwó àwọn tó ṣe wípé àlàáfọ̀ láti yìí dá ìmọ̀ àwọn tó ṣe pé lórí ìrun wọn gbogbo ìgbà ni wọ́n ń kírun wọ́n dún ní ma wọ́n ti bí àtẹ́ríṣàn sí májẹ̀mú rẹ wọ́n sì fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́pàá ti hàn bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́pàá wá ká àwọn nǹkan ní náà tẹ́lẹ̀ ó ṣe kéde òfin rí níwà tí ó dáa yẹn nígbà tó máa wó parí kọ́ wo ọlọ́run sọ wípé ọ̀lẹ́dí ìyàwó àlàtọ̀ láti èyí tí ó hápèrò àwọn tó ṣe pé ìrún wọn náà kọ ogun oṣù ó fi ìrún bẹ̀rẹ̀ ó fi ìrún pálẹ̀ ọ̀nà ọlọ́run láwọn tó máa lè kù láyíká sí jàǹdà ti mú kọ́rọ́mù àwọn ilé mú wà láti jàǹdà ọlọ́run ọgbọ́n kan ní. pẹ̀lú áyà méjèèjì tá a kà yìí ẹ̀yọ́ rí pé kí tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ń kọ́rù àlùjẹ́nà ní fẹ́ parí yóò fi ìrún bẹ̀rẹ̀ yóò fi ìrún parí yóò fi àlùjẹ́nà ti ṣe rìwọ́ọ̀dù tàn tó bá rí bẹ́ẹ̀. Bàbá máa báyìí, ẹ̀já bìíra wa. Kí ló dé tàbí kírun gan? Ọlọ́run ọlọ́pàá wá láti ẹ̀ka kírun lóòótọ́. Ó pọ̀ nítorí pé gbogbo fẹ́ẹ̀ sí nǹkan tẹ́kiri wà pé mo sọ látà àtùmọ̀tà ẹgbẹ́ òdo ọlọ́pàá wá láti. Ó mọ́ náà bá pa wá láti àìníjọ́ ṣùgbọ́n ọlọ́run ọba fún sọ tó fà tó ń fi kásí ọ. ọlọ́run ní nígbà tí ń sọ bá ń fi mùúta ọlọ́run ní ìwọ mùúta wà á fi lè sọ láádáa lè di kiri. gbèrò ojú ẹtablíṣì wọn nítorí ìrántí mi. gbé òǹdó fún ìrántí mi ẹ̀dàpẹ̀ ló sọ̀rọ̀ ìrántí ọlọ́ wà ní. òun ni wípé ọlọ́run ọba tó dáwọn sí ayé oníkáwá sẹ̀wò àpáǹkì tó ti dáwà sí ó báyìí tó ń kọ́ fún wa kápẹ́ẹ̀tì níta ayé wa ẹ̀yìn ó rí máa ń sọ ẹni tó kírun tó kí pẹ̀lú májẹ̀mú rẹ̀ tó kí pé jù tánẹ̀ á lábájá ìrọ́pẹ́ lórí wọn nínú gbogbo wa táàdì ó yà nígbò mí ìná bàbá lẹ́yìn kan tó bá fẹ́ kí ọ̀nà àbúgbà tó bá ti fún tẹ́ẹ̀tì mi nìyí padà ápùnrán àwọn ọ̀gá tó mọ̀ ọ̀bùn pẹ̀lú àkílé hmm, ẹni tó kí pẹ́ jù láàrin wa náà lẹ́nu kí tẹ́kì ní bàbá wá ní ẹ̀lú kí ọ̀rùn tẹ́kì méjì àtúbá zúrúrì tẹ́kì méjì áṣírì tẹ́kì méjì mándírì tẹ́kì méjì ìṣá tẹ́kì sábà wọn náà kí lẹ́kẹ́rẹ́ àbí wọ́n náà ayé lọ́rùn ẹ̀rù kí wọ́n pé ipò mi máa ń pàdánwò lè so tẹ́kì ní ìlọ́nà márùn-ún ó jẹ́ two and a half hours àbí nínú 24 hours ọ̀nà àfíńkírùn táìmù yóò kù kílà méjì táìmù dáàfin sùn gan ọ̀rẹ́ kàńtọ̀ ẹ̀lì pàdé sùn lóru ní o tí dọ́kọ̀ ó sọ fún ọkọ̀ ìtọ́lá ní bá lòrò dáadáa àti ìta ló lo lò tó tẹ̀ fún bá bá náà là ń lò òun wá láwọn àkóhùn sọ pé ilé yẹn náà gan ó sì pọ̀ jù kò sẹ́ni ẹ̀rọ pé kíló àwọn àbá tó wà average ìjàmbá àwọn èèyàn average fẹ́ni tí máa ń tí ó kí yá wa average 5 minutes àbí five five tó ń fi bẹ́ẹ̀ ná ẹlòmí ò ní kí alẹ́ ní ó dàn gbogbo ẹ̀ papọ̀. ìkwẹ́sàn ò lè rí pé ẹjọ́ bẹ́yàn bá jẹ́ máta tí mo bà yàn síṣẹ́ àwọn tó ti ṣẹ́ ètò parí àwọn ìyàwó àtún látàbí ká ní náà ètò parí jàre láti náà àárọ̀ di báyìí gbèrè mẹ́fẹ́ lónìí táà ti ṣẹ́ fún ṣe gbówó ṣẹ́ náà wó wa ṣe gbogbo kàránù ṣe ọ̀gá wa lè fún wa ní sẹ́kálẹ̀ ìwò mọ́dà múlẹ̀ á ṣe gbogbo ẹ̀ papọ̀ lálẹ́ táwà òun ọ̀ gbogbo ẹ̀ náà fi táìmù sí àbí àgbọ̀dọ̀ léèjì àgbọ̀dọ̀ sí báyìí kọ́dà àwọn tó ti ní àwọn dájẹ́ẹ̀dì bá fi ń jẹ́ ti pàfọ́máǹdì wa pé kò máa tó ń fi jẹ́ iṣẹ́ náà ni iṣẹ́ náà ni five five minutes ni wọ́n tàn kí five minutes ló ní ìdánwò ló wà máa tàn kí bẹ́ẹ̀. bọ́ náà káàdì àwọn amú olóyìnká lágbọ̀ngọ́ pé two and a half hours láti nínú twenty four hours. àbí tẹni tóun náà kí tó ní twenty five minutes nínú twenty four hours. ṣé àgbẹ̀tùmọ̀ rẹ̀ ò ní wípé táìmù táà ń lò fúnra wa pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ní táìmù ṣé níjọ́ tá a bá ti wà ní ìṣe wa ẹ tó wà ní ọjà ń lọ wa ṣe ń fa tó no tomato wọn yá ẹ̀rọ láyéláyé àpẹẹrẹ mẹ́ta àtẹ̀yí tóun náà wà ń tọ́ mìíràn àtẹ̀yí tóun náà wà ní kòmí ti bá ń ṣe láàmọ́ ẹjọ́ ọlọ́run pé títí wá láàmọ́ ẹjọ́ ọlọ́run ọgbọ́ wà fẹ́ ká gbàgbé òun tí wọ́n ń fi òun sí táìmù after pé tó bá ti dìgbé dá ayé rẹ̀ yẹ ní ju ara pàràkúrọ̀ lọ tó bá tó ṣe jẹ́ pàràkúrọ̀ lọ ni òfin ní bójú mu kéèyàn jẹ́ àwọn papọ̀ tó bá ti jẹ́ àwọn papọ̀ ara tó lẹ́sẹ̀ tó ṣẹlẹ̀ nǹkan méjì ni òun ni pé láàrin táìmù tó fi jẹ́ òṣìṣe ìtọ́nù bá ń gbọ́ ọmú tó bá ṣe láìpù yàn bá tubàtù ìyẹn lọ́nà ọlọ́run ò fẹ́ kó máa pẹ́ táàmù fi padà sọ́dọ̀ òun torí ilé láìpù wa gan ló fàyè tó pọ̀ ọlẹ̀ fún wa bá ṣe òun yóò gbọ́dọ̀ fi jájà papọ̀ gbogbo jájà papọ̀ tàbá ti ṣe nígbà ní wa lọ́rọ́ sáyé náà kiri àgbà ẹ̀ padà so that ẹni tí ó bá fúnnu wa yóò lè rí ìkànnì pé ah, láàrin ìgbà tó kí túbú ìtàn tí zúúrù tó bá ikú olúwa fún yóò lè rí júrù ìdọ́gbọ̀n ta mo rántí ọlọ́run fún mi bó bá ṣe pé láàrin zúúrù àtàkùn yóò bá fún yóò lè rí fàájì zúúrù ẹni tí túbú ìdé tí zúúrù ìdé tí a tún ìdé tí mẹ́sìdé tí ò kí tó kú láàrin mẹ́sìdé àti ìṣá èkí ni ó sọ fọ́lọ́run ó ní mo sì ní ìtẹ́ńṣọ̀n fún fẹ́ẹ́ ẹ̀gbọ́n sẹ́wọ̀n pípò ní bọ́lọ̀ dára ọlọ́run bá fún wa láyé ìgbópọ̀ kọ́dà irú àyè báwọn ọ̀gá wo lè fún ọlọ́run fún wa kò sẹ́yìn kankan nù wa tó lè gbà á pé mo ní mo ní ṣọ́ọ̀bù mo wá gbọ́ ọmọ ọ̀dọ̀ sílẹ̀ wọ́n á ní tọ̀ ọmọ ọ̀dọ̀ máa ń mẹ́fọ́n lówó ṣùgbọ́n o wà náà bá náà ló ṣiṣẹ́ lóòjọ́ wàá sì kú owó ọjọ́ pé táyé sí ọlọ́ọ̀dẹ́ ìkó ìtẹ́ta wà ṣe àfọlọ́kùn. kí ló wá dé tó fi láti gbọ́dọ̀ wọn bá fi bàwọn àsìkò láti lòyìn ọlọ́ọ̀ tó sọ kó láti òkú. ìnàtọ̀lá kàkà ìtàlẹ̀ lọ́wọ́ ní ìdábà òkú. ìrún lásìkò kí ló dé tọ́lọ̀ sọ́ọ́ tó bẹ̀. àwọn ìrìnàjò ọlọ́run àwọn ẹ̀rọ táìmù tọ́lọ̀ bá fi ẹjẹ́ àgbo táìmù ẹ̀rọ kẹ́ẹ̀kọ́ kíkàn tó wà bẹ́ẹ̀ ẹwọ tọ́nà ọba sọ pa láì wà ìsìláàmù dá púpọ̀ very very very comprehensive ó sì wà ó pé ọlọ́run ọba fásitọ̀ ẹ̀sìn wa sí ìgbésí ayé wa ó fásitọ̀ ìgbésí ayé wa sí ìgbésí wa ó ìgbésí ayé kò sí òfin ìta jù kò sí ìta jù ẹ̀ àti ọdún àti báyìí kò máa jẹ mẹ́ta mẹ́ta lóò ìwà ọmọ mọ́tàlá jí

ọlọ́run ni wọ́n dá lẹ́nu àárọ̀ máa àṣà òun ṣe ọ̀sán lásìkò táàkùn wá jẹ nínú ọ̀sán èwo ló bọ́sán lọ nínú oòrùn àtòṣùpá oòrùn ló bọ́sán lọ òṣùpá bá kẹ́ẹ̀ẹ́tẹ́ láti wo láìsí wa oòrùn láti ń ṣègbésẹ̀ ayé wa bí ká òrùlá níye tó pé a ní ìdíkí ẹ̀ mọ́. òun lẹ́bi rí i pé ní sáwọn ẹ̀tọ́ ń kọ́lé ti pa pé abẹ́kọ̀ twenty four hour economy pé economy mọ́ ọ̀rọ̀ ìjọba ní wọ́n láti ṣe kọ́ òru wọ́n fẹ́ tanná sí ìlú pépé kò ní jọjọ́ òru mọ́. gbogbo ìjọba gbọ́dọ̀ gbé twenty four hour economy abẹ́kọ̀ máa rọ̀ pé ẹjẹ́ ká ṣe pé kò ní sílé òru mọ́ ẹ̀

ìpín yọ jáde pé òòrùn ló fẹ́ yọ láìsí tó kọ́kọ́ náà sókè ẹ́ òun àgbájá òun àgbájá ẹ̀ ń yọ bọ̀ yíyọ bọ̀ rẹ̀ àgbájá ti yọ bá bá kàtù bá àtàn tó bá ka bá bá fẹ́ zóòrùn yẹ látàrí tó ti lé lẹ́rí ẹjọ́rọ̀ rẹ̀ tó ayé ápẹ́rùn mọ́nà hmm? ọ̀rọ̀ bá wọ́ ilé o ṣé ó ti ga tó ṣe pé kò jí wa nígbàtà àti lóòrùn ó ti tánjú ẹ̀ òun náà ní bẹ̀gán ìtàmì ìbò ilé àwọn bí kàtẹ́ ìfà máa ń da bẹ́ẹ̀ tó ní bọ́lá wọn bá ti fẹ́ẹ̀dì òjìjì bọ́lá wọn bá fẹ́ lẹ́jà aláwo sáàkì náà kò bá dé kó wà lójú kan ọlọ́ni fún mọ̀ ìjà àlùmọ̀ ṣáńtà àlẹ́ ìtẹ̀lé ìlà a fi òòrùn kó jẹ́ indikétọ̀ fún mi bọ́lá wọn ti lọ sókè kí ló yóò ṣe yóò máa ń ṣe bọ́lá wọn ti ń wa lẹ́yìn ìlú tòótá bá sọ pé ìrún áńtírì náà nígbà tó kí ìdí rẹ̀ bá ṣe tàǹtù rẹ̀ àbíká kó ṣe déédéé òjìjì rẹ̀ ìgbàgbà tó bí ẹ̀sìn déédéé ara rẹ̀ gangan ló bẹ̀rẹ̀ òun náà láti sọ bàbá tí a ṣe ìtàgbìgbà ó láti mọ́bírí ààrẹ nígbà tó rùn bá wọ òun náà ìgbà ó láti ṣáà ìṣàwọlé nígbà tí tàmọ̀sókò bá wọlé ọ̀kẹ́ jẹ́ tàmọ̀sókò oòrùn tó yọ tẹ́lifóòrùn bá wọ̀ tán yóò kú láìsì kan tí ó sì máa hàn láàrí ní yẹ́lò rẹ̀ ẹ̀hẹ́n so yóò ti ọkọ̀ wọ̀ ìgbà ó bá ti wọ̀ mọ́sílì tó nígbà tí ìtọ́kọ́ wá sẹ́kù yìí náà tóun náà bá wọ̀ ìṣàwọlé ẹ oòrùn ló ní ṣe pẹ̀lú yíyọ rẹ̀ àbíbú ọ̀rẹ́ òun lẹ́bi ìgbésẹ̀ bá wà nípàjáde ọkọ̀ títí ti ń ṣẹlẹ̀ láàrin mọ́tìrìpà àti ìṣá ní ń ṣẹlẹ̀ láàrin àlùfájàrí yíyọ àbòròwú yíyọ àlùfájàrí yíyọ àbòròwú yíyọ ọkọ̀ títí ẹ̀mí tábàjàrí bá ń kọ́yọ ìfúnná ẹgbẹ́ òun wà ń tán tí ọ̀run bá wọ̀ tán bó ṣe wọ̀ táwọn ìmọ́lẹ̀ tó ṣẹ́kù ni ó lọ́lá irú ìmọ́lẹ̀ tó lọ láti níbi ìgbà tó wọ̀ òun ló ọkọ́ yọ nígbà tánúlà tó bá fẹ́ kọ́ yọ rẹ́ẹ̀dù gbogbo ẹ̀kọ́ òòrùn ló ń ṣe torí pé òòrùn là á fi ń wájẹ ẹ̀mú ṣẹ́gbọ́n mi òòrùn lẹ́bìí pé ìjọ́ sílẹ̀ bá ti ń dá sí náà ló ń bá gbóná wọn padà á ti iṣẹ́ parí nù àbí àwọn tábà bẹ́ẹ̀ ìtẹ́jú owó nàrá yìí tọ̀tún wá rí bẹ́ẹ̀ ẹnu wa gbọ́dọ̀ tó wá jẹ́ àwọn ọmọ wa kalẹ̀ kẹ́bí lè mà pé tí bá ní ní o kọ́dà ní tó sì ṣe èdè ẹ̀kọ́ owó kù káàkiri ìtọ́nù bá gba kò sínú nǹkan tí ò lè ṣe tọ̀ bá wa fi ìjọ sí sílẹ̀ ọlọ́run bá fún wa lórí gbogbo tó wù ká lè ṣe lójú oorun wá kọ̀ bá àtẹ ọba ìyẹn nípa lójú oorun ọ̀hún òṣè lọ ọba jẹ̀dàkadì lójú oorun òṣè lọ ọba àbúyẹ̀ lójú oorun òṣè lọ tó dóorun ló wà òṣè lọ kí lọ́nà ti fún wa ó ṣe kó ṣe wípé a ò ní ṣẹ̀rùn fún long hour bẹ́ẹ̀ bá kún fún eight hours gbogbo tó kù tẹ̀ lójú oorun rẹ̀ fúnra rẹ̀ òṣè lọ kò bá tòkó lọ fún ògbóbìnrin olóbìnrin jù èdè ìtẹ́lódé kò jẹ́ náà ṣùgbọ́n náà bá bá ṣe kí a bí irú ara tẹ̀lé àwọn àti ẹ̀sìn ní sùn nítọ̀ o ní tẹ̀lé mo ti yọjú ikú òun fẹ́ pa ọ́ o ṣe but àtúnà tí ẹ bá ti jí tọ̀ náà ṣe tọ́ náà jí ẹ̀rọ bó bá ti rẹ̀ láyìn tó yájú báyìí ṣe tọ́ náà yọ̀ ẹ̀ ọlọ́run wa fẹ́ máa mọ́ protect you tó o bá ti jí gbàrọ̀ báyìí òkú òfin ẹ̀ náà tó o bá ti jí bí oorun rẹ ọlọ́pàá ìrànwọ́ ẹgbẹ́ ọkẹ́mọ̀. ṣẹ̀gbọ́n mi ọlọ́run ọba fẹ́ bá wa mójútó gbèsè ayé wa pé láìpù bá ń wa láìpù yẹn mọ́ ìwé ibi ìgbésí ayé wa ń ṣe tán ó ti bá wa mú ó ti jẹ́ ká rọrùn sùn pé ṣètọ́ àpòmọ́ tó wájẹ̀ lórí oorun rẹ òun mọ̀ àmọ́ta ti jí gbára àtìgbà náà ṣe tọ́nà bí ọlọ́run wọn kọ́kọ́ fi rọ̀ kan sí nígbà táwọn èèyàn bá ń jí lójú oorun pé tẹ́ bá ti jí o ẹ̀kọ́ wọn ti tẹ́ bá ti rántí ẹ̀pẹ̀ yìí ẹ̀yẹ̀ yìí ẹ̀kì yìí ẹ̀mọ òun ní bẹ́ẹ̀ láti gbọ́ ọyé báyìí lẹ́bìrì pé kò lè méèkì sẹ́ǹsì fún mùsùlùmí láéláé ó ti pé nígbà tó bá débi iṣẹ́ lágo mẹ́jọ ago mẹ́sàn-án wa ní let's pray let's pray we are pray ẹ̀yìn wọ́n gọ́ tó tó bá ti pé mọ́ta tí wọ́n bá ń jọ ago mẹ́jọ ni wọ́n tẹ̀lé ṣe ṣẹ̀dá tó ti gbọ́ mú ẹni bá mọ́ ti bá ọ̀ ah, so ago mẹ́sàn ni let's pray káàlọ́ sọ fún ọ wípé yóò nígbà tí ẹ̀ bá tó máa tán kí ṣe ìtọ́nù lórí so nígbà tá a jù ọlọ́ọ̀dá ọlọ́ọ̀sẹ̀ àtúbà wà lẹ́ ìkejì ẹ̀yìn ó rí pé gbogbo ẹni tó bá jí lọ́kọ̀ fẹ́lẹ̀ ìdílé yàtọ̀ rí níjọ́ bẹ́ẹ̀ bá jí láàárọ̀ ẹni tó bá lọ sóko ó lọ sóko ẹni tó lọ sọ́jà ó lọ sọ́jà ẹni tó lọ gbogbo ẹ̀ tí wọ́n bá lọ bí táàmù wọn ni wọ́n máa ń dé nígbà tó rùn bá ti ń yọ náà làwọn ọ̀rẹ́ máa ń dé níbi iṣẹ́ ẹ̀ irú táàmù tẹ́ dé ìyẹn níbi iṣẹ́ ní èyí tó lọ tajà tajà èyí tó nìkan ẹjọ́ búra ẹjọ́ gbogbo ẹ̀tàn ọlọ́nìkẹ́ padà lọ́dọ̀ ẹjọ́ ọmọ tẹ́sìrí onídó onídó ọ̀nẹ́gbẹ̀ta ìlà pé ẹ ti jí tẹ́sìrí ẹjọ́ ọmọ ẹ̀lá ti dé ìwà àtìlẹ̀ àtìlẹ̀ tó mú bá ti yọ gbogbo ẹni tó lọ tó kó láàárọ̀ nígbà oníjọ́un tó bá ìpọ́rùn bá ti ń yọ ìtàbára èdè orí pé tàbá ti jí láàárọ̀ bá ti kọ́kọ́ jí ló bá lójú jí nígbàtà wà lójú oorun ọlọ́run tó tẹ́ ìwà bàbá ti kọ́kọ́ jí kọ̀wọ̀ káàkọ́ ránṣẹ́ ọ̀rọ̀ ọ̀nà ìgbà ẹ̀yọ́ wà ní pé bàbá ti káàkù bá àtàkọ́ orí ìgbà yẹn ọmọ àgbò wà jáde lọ iṣẹ́ ẹgbẹ́ òjáde náà olóòrùn tẹ̀tẹ̀lé bàbá ti lọ iṣẹ́ òun náà ni o ẹ̀yọ́ rẹ̀ pé tí òun ọmọ yọ ní yọ ìgbà tí ó bá ti di pé òun bá ti ga yóò ti máa tàwa ara gbogbo ẹja tó wọlé a máa padà kú ìṣe bá a ti padà bọ̀ ní ọlọ́run mẹ́rin wípé ẹ lọ lè ṣègbésí ayé ẹ ti ní pẹ̀lú àwọn èèyàn ẹ ti ṣàwọn nǹkan kan dáadáa ẹ ti

ẹ́ tọ̀bí túnmọ̀ ẹ̀rí pé bẹ́bá kéèyàn náà tán àdèjì ẹ̀ta bẹ́bá wá ṣe dá kí ní ó tẹ̀lẹ̀ a wà bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀sán àbí wọ́n láwọn àwọn ti ṣí sí ẹnìkan ti ṣàrọ àwọn tó ti ṣe ọ̀sán nígbà tá a bá lọ fẹ́ pé sí ah, iṣẹ́ rọ̀lẹ́ kí láǹtájẹ́ ìdòdó gbóòrùn yẹn bá ti ga bẹ́ẹ̀ oòrùn yóò tún di ìgbò ápùlé jáde báyìí kẹ́ẹ̀kún tó jáde ẹ̀jẹ̀ ápùlé kí lọ wọ́n tẹ́kì àwọn gbogbo ilẹ̀ tó ṣe láàrín bàbẹ́ wà léhùn náà aburú tẹ́ẹ̀ṣe èyí tẹ́ẹ̀ṣe tí ó dáa tó ẹgbẹ̀rún tẹ́ẹ̀bí ẹgbẹ́ bá a bá mú jáde lọ sí ẹ̀rọ̀lẹ́ níjọ́ tó òun bá ti ń wọ́ ọmọ àdúgbò mọ̀ bọ̀ wálé ẹnu èyí tá a mú lọ fọwọ́ wa ṣe òun náà ká tó ń tó wọlé ẹ̀sìn mọ́tì bá a kí mẹ́sìn tán á jẹun ìgbà wọn ni wọ́n ń jẹ oúnjẹ alẹ́ nígbà náà ọkàlùkù ṣe ń jẹ nílẹ̀ tọ̀ láàrin mọ́sìn sí ìṣà ẹ̀mọ̀múra àti ìsùn kẹ́ẹ̀ tó sùn ẹni kọ́ńtáàtì pẹ̀lú ọlọ́ òun ni débìtì táìmì ìsọ̀lá wa ti léèkì ọlọ́run ti kọ̀ǹpáàmù fún wa lọ́tò bóòjù ọlọ́run wọn sọ fún wa wípé nígbà tí ń sọ táàṣì ọlọ́run ká àwọn kan táàṣì ọlọ́run wá àkíní sọ̀láta ẹgbẹ́ bọ́lọ̀ mi sọ̀rọ̀ ẹ̀dùn èbùdó lílùú fi ṣan ìlà àgbàbà kìlẹ̀ wọ̀pọ̀ àdàlùfájìrì ìnà kò àdàlùfájìrì kánù sóra ilé ìsọ́tò ìsọ́ra pé ẹgbẹ́ òjò nígbà tó rùn bá ti yẹ látàrí èyí ń jẹ́ zoro ìlà ọ́ptò sábàkìlẹ̀ di àárín ogun ooru tàbí láti lóòrò ambre mandre ìṣá táàmù ìṣá wa ẹ̀fẹ́ndẹ́ẹ̀dì di àárín ogun ooru ọlọ́run wá ní wákòrò àánà ìfàjì ẹ̀rọ àgbájá náà ẹ̀kí iná kòránà ìfàjìrí káàmù ìṣòro ẹ̀rọ àgbájá ní àmàláìkà àmà wítínẹ̀sẹ̀ ayé àti fẹ́ràn àlọ́kọ̀ òhùrù sọ pé ẹ máa gbọ́ wà á kí ní sọ̀lá ẹgbẹ́ òlu sọ àbáyé ìnà ha ní etí méjì ọ̀sán etí méjì ọ̀sán wọ́n tó lápá mìíràn lẹ́yìn àtìgbà tó rú bá ń bọ̀ wá dáàrí kàbí ọlọ́run pé ìnà àtànáàtì yóò rí ìpínlẹ̀ sẹ́yìn àwọn dáadáa tẹ́ ẹ bá ṣe láti fi mú àwọn àìdá tẹ́ ẹ ṣe yóò fi mọ́ lọ. torí dé láìpù wa tó náà bá ti bá ìfún wa ó fẹ́ kó ń lọ wá àwọn wá wa láti sọ́wọ́ láti lọ. ọlọ́run bá wa fi táìmù sí òun fún wa lè lọ lọ pọ́ǹtì yìí. Who are very very important. Irun èé ṣe ìjọsìn tí ó jẹ́ long song pé ẹ̀jẹ̀ ń papọ̀. Béèyàn bá ṣe irú rẹ̀ ìtọ́lọ̀ ń fẹ́ kìrún àṣìkù èyí ti ní ìjẹ̀ kó tó lè kó kó papọ̀. Ṣèǹtọ́n jẹ́ kó ti lè gbẹ́ni tó gbádùn mú ló lè gbá láàárẹ̀ náà mú gẹ́gbó ti lè jẹ́ tó rí ìnàmú tó lè bá fojú ó lọ́wọ́ àwọn ọmọ òfin fún ẹnì kankan ní ọ̀run tó gbé àwa gangan ní òṣìṣẹ́ kò mọ láàrin kọ́dà kò mọ ẹni tó wà lójú ogun bàbá tí ò wá rẹ̀ táà sí lójú ogun táà lálàáfíà àwọn aláfẹ̀fẹ̀ wá ní ìtọ́lọ́wọ̀n bá fẹ́ káfí rẹ́jù wọn rí ní òjìláyé ní òjìláyé má padà fún fún má ṣe tán má padà fún fún má ṣe tán bẹ́yàn bá ṣe rú rẹ̀ bọ́ta ẹ̀ yóò káàbù ṣe ìyẹ́kẹ́ àwọn ṣe fẹ́ tó dáàyàn ẹ̀jọ́ bá ti sílẹ̀ ń kọ́ ọlọ́run ti fún wa ní long road ó fún wa láyé bá fi ṣiṣẹ́ ó wá fún wa láyé bá padà from time to time from time to time fẹ́lá tuntun ọlọ́pù ṣe rí káà dé ìṣẹ́ kẹta lọ ẹ́ o lẹ́kì mọ́ ní tẹ́lú láwọn fáwọn tó lọ́yá pé ẹjá pàdó àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mùsùlùmí òun ti kírun from that time ní kírun o làdó àbẹ̀rẹ̀ òbí lọ pẹ̀lú mùsùlùmí ní ìbíjẹ́ kọ́ńtọ̀ wà á kò afẹ́fẹ́ ìkan bí ìgbébà bá sọ kó jọba ìlú ìdàgbà tó bẹ̀rẹ̀ àdúrà láti ọdún ìlú ìjì ọ̀dọ̀ òun lẹ́yìn pé ááyà ti ń sọ ń pa àlùwàlá nínú Qur'an ní pé yá àjọ tẹ̀lé àwọn ìlà kúndú ìlà sọ̀rọ̀ àlọ́ tẹ́ ẹ bá jí ìgbé lọ sí ìlà nígbà ń tàbá àbí kọ̀ǹtàǹtà kọ́tẹ́ kókó tàbí jẹ́ mùsùlùmí òní pé ká ṣe ilé ayé wa ṣùgbọ́n ká má gbàgbé ọlọ́ ká tajà ká má gbàgbé ọlọ́ ká ṣiṣẹ́ ká má gbàgbé ọlọ́ ká lọ lé ìwé ká má gbàgbé ọlọ́ òun lọ́rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òyìn àwọn tó gbàgbé ọlọ́run ní ẹgbẹ́ bá wọn fẹ́ sọ̀rọ̀ ìrún júmọ̀ ọlọ́run ní ọlọ́run tó ti pè é ẹ lọ síbi ìrántí ọlọ́run ọlọ́pìn ìtumẹ̀ ní pé ṣe bí káàkójú máa tó dé ṣe bí tara nílẹ̀ ń ṣe pé ó ti tó báyìí tó báyìí ẹlọ́lẹ́ gba nǹkan tí ó náà rí ṣe ọkàn yìí ṣe rí àìmọ́ṣe náà ní gbogbo aburú fi pọ̀ tẹbà lọ́pọ̀ lábọ́já ń tí ọ̀pẹ́ ìrún òṣìṣẹ́ lára rẹ̀ ẹbẹ́rẹ̀ ìgbésẹ̀ ń kí lásìkò wá ẹbẹ́rẹ̀ ìgbésẹ̀ ń kírun gangan

mọ́sùlùmọ́ ọlọ́run wọ̀nà akẹ́kọ̀ọ́ ìdíyìn ẹ máa wó àmánú ẹ̀ṣẹ̀ yìí láti Islam bẹ́ẹ̀ bá ṣe dìná tó bá ṣe dìná àbókùnmọ́yàwó rẹ̀ lọ́nà sẹ́kàn pé ààrẹ yorùbá ó kírun pẹ̀lú sí ìyàwó yóò wé àbí ẹ̀yìn ẹwọ orú ẹni tó ń ṣe dìná láàrin ṣúgbé àti zoro tẹ́ẹ̀mọ̀ tó kó fi lè dára mi tí ó bá dákàrà nínà fóhùn dé ìdìnà tó ní lẹ́wẹ́ àríbẹ̀kọ́ ni ìjẹ́kì mọ̀kọ́lọ́run ọba gbogbo ọ̀nà ní ní jẹ́kì wa pé èèyàn kò sọ́wọ́ ọlọ́run ọba ògùn yàn kí ẹ̀rọ pé ẹ̀yà gbọ́ pé èèyàn máa wọ́rọ̀ jẹ́nàbà fún bá fún ìyàwó rẹ̀ pé ìsìnà ni ó kò kò bú òun zina òṣìṣẹ́lọ̀ ọkùnrin wọ́rọ̀ jẹ́nàbà sọ pé èèyàn bá wá dára jìnnà láàrin súbí àti ìlú tí ò fẹ́ tẹ́ bàbá kò jó ó dọ́kọ́ tẹ lọ́ọ̀ náà kò fún ní kẹ́mù yóò gbé mọ́ra ṣùgbọ́n bó kì í kò gbọ́dọ̀ kí èmi ó gbọ́dọ̀ wẹ̀ ara ọ̀nà tí ó fi dá ìrìn ẹgbẹ́ àti yóò tó àtẹ̀tẹ̀ kí ìṣúkú ìfẹ́nìkan tó aláwọ̀fẹ́ kí káàjọ wà náà jàyí ṣàkókò lè sọ bó sì kí àwọn pẹ̀lú yára ẹ̀jẹ̀ ẹ̀kọ́ lẹ́kùn torí ó padà gbé ògbá ọ̀dàdé náà wò dé pé lọ́sàn yìí torí pé á pé ọ̀hún láì bẹ́rì àbí bọ́lá ọ̀dẹ́ ìlú ìkéjì bọ́lá ọ̀bá sẹ́yìn orí pé torí pé èèyàn ní consciousness ìrún sẹ́yìn orí pé torí pé èèyàn ní consciousness ìrún lásán pé á sì kì í jàmá ó nìdẹ́kẹ́ ẹ̀mọ owó táìmù tí ó tẹ̀lọ́ èyí bá ṣe gbá àwọn ẹ̀sọ̀ ń tàbí yìí táàdì ní ilé bá kéèdè láti ó sì tẹ̀ irú bó ṣe wà ọkùnrin jẹ́ lẹ́nà tó ti wà gómìnrin irú àwọn àgbà òfin ìtàkùn láwùjọ wa ń bá gbọ́dọ̀ ṣe kan sí níjọ táwọn obìnrin bá ti ń ṣe òde wọ́n ṣe ìyàwó ni wọ́n lọ fún pàǹkéèkì tó fi yóò ṣe fún pẹ̀lú pálápàlá jágúdágú yóò dé pàkọ́ wá ṣe ná ẹni bá ń kò òun dé wàhálà ah! láti gbogbo lánàá yìí ṣé ìyẹn ò tó lọ́pọ̀ látọ̀kan pé nǹkan tó bá fi ṣe pé yóò bá ṣe sójú tó fi ṣe pé lájọ́ tó bá ti bẹ̀rẹ̀ àárọ̀ rẹ̀ ó dalẹ́ pátápátá kó ló kírun ẹ̀ kó lè yọ pé ìkan yìí ò lè tọ́nù fúlá. pé kọ́sí tó ń sọ òun gbogbo aburú tó bá fẹ́ kó tìrí tó tìrí tó bá dáná ìmọ̀ yẹn jẹ́ ó fẹ́ wínú ndé wínú òun lẹ́ni títẹ́ rí táìmì ìrùn kò sí nǹkan gidi ló ṣẹ́kì ní ìrẹ́jáyé mùsùlùmí tí ń gbọ́dọ̀ ìbá ti nà pé ẹ̀ bàbá kùn ní ti náà tó ń náà ní ìtùkẹ́ láti ẹ̀kí èyí ti pàdídè lálẹ́ ó mọ̀ wo mírọ̀ nìkan ó fẹ́ jù rẹ̀ náà olóòwò àgbọ́dà pé yóò sí mẹ́ ẹ̀ torí pé o bá ti lè náwó sí ìdí ọlọ́run ò dá mi lójú ó fẹ́ dá mi jì ní tó bá ti lè mú ọ tó òfin ní kírun láti sọ̀rọ̀ kó pé action ni ò kọ̀rẹ́ tó tí tí ń rúrẹ̀ ní gbogbo kírun ní sẹ́ẹ̀kì yẹn ọ̀sẹ̀ lórí ìjọ tí ẹ̀ bá ti mú sí sẹ́rẹ́ àjòun ló gba àpọ̀lọ̀ ní ìjọ àrùn báyìí kò sí nǹkan àbí ìtòbi ó ẹ̀ tó dá irun náà ni ó mọ ṣẹ́ẹ̀kì pé ó ti ṣẹ̀ṣẹ̀ kan láàrin táàmù táàrí alá kí bàbá bàbá lè gbé ọmọ ìsọ bá fẹ́ rẹ̀ sí tó tẹ́ bá kún lẹ́nì kan kírun pé ọmọ méjì tí kọ́ ìwà pálákàlẹ̀ òkú lọ́wọ́ rẹ̀ ẹ̀lọ lèèrè tó ń kírun lásìkò ẹgbẹ́rẹ̀ tó ń kírun lásìkò ọ̀rọ̀ tó kírun kọ́ tó ní ìṣòdodo pẹ̀lú ọlọ́run tó ní kí níjọmọ́ ẹgbẹ́rẹ̀ tó ń kí lásìkò tó ń kí níjọmọ́ tó ní ìṣòdodo pẹ̀lú ọlọ́run pẹ́ dẹ́ẹ̀kì jẹ́ ìwá ní pé tẹ́ẹ̀mù gẹ̀gẹ̀ ní kí átọ̀mọ́dé tí ó mú ní o ṣẹ́rí ọ̀pọ̀lọ́ ọba sọ wípé nínà sọ̀láta tàbí àìbàṣáre wọ̀lúkà irun ó máa ń kọ̀ fún ìyàkó gba ìwà àgbàdá gbogbo ẹ̀jẹ̀ zìnà ìyópa olè tó dá àti tó dá áyà yẹn àti bí àsìkò orin ó àti bí àsìkò oorun lónìí rẹ̀ ẹ̀mọ́ wà náà tẹ̀ tàbátọ̀ mẹ́rin ti bọ́lá wà ní pé báyìí ni gómìnà ti múra obìnrin gbọ́dọ̀ wọ́n ti bá kò kọ́bà òhun rẹ̀ kó kọ́bà ọ̀sọ́ rẹ̀ bá a bá sọ bẹ́ẹ̀ni kàbá lóhun ògbà ẹ̀yìn ó rí pé ẹni obìnrin tó bá wà sọ tí ò yẹ kó wọ̀ jáde ibi tí ó sọ ọ́ ní ó bẹ́ẹ̀ yes pé mo ní ọlọ́run ní ẹgbẹ́ ọmọ ọ̀rọ̀ àtọ̀lẹ́ ńlá àmẹ́lú àtẹ̀lẹ́ àtẹ̀lẹ́ ọ̀fẹ́ tàgé o ibi tó ti fò pé nǹkan ti ń ti ọ́ òṣèré láti òwúrò ẹjọ́ ṣáàlì fi àtọ̀lẹ́ wọ́n náà kò lè kí wọn ṣé ò ní kí ó mú kan ní inú kó má kí àbí kó kò tó lẹ̀ wọ́n wá bí ọ pé nígbà òpó fóònù yẹn sẹ́kọ̀ kí lọ́mọ òpó fóònù mo tẹ́ lọ́ọ̀ pé mo wá tó ẹ̀ kí ní kí ló dé God has done it. But you shouldn't have done this to the hospital. Ipe ènìyàn lọ nígbà tá nǹkan fẹ́ ṣe ọ̀fún òru lọ iṣẹ́ tó bá fẹ́ kí òun nìkan ni yóò yóò rò tọ̀. Ẹran tó ń ṣe bóun bá ti kí òun sábà yìí tó tún báyìí ó fẹ́ da gbogbo òun rẹ̀ nù. Pé Ọlọ́run èmi tó fi táìmù sì máa lo táìmù ṣùgbọ́n from that time to time anyone ti máa ti láàrin súrí àti lórí máa dáàmú láàrin súrí àti lórí àwa kí ni ẹni tó jọ nù ó ní ẹrú yẹn ti wà very very important kò sí ẹnì kẹta tí ó kí ìlú ní táìmù wọn. Bàbá ẹ̀ bá tún tí ọlá ní látẹ́kọ̀ọ́ tó sọ látàwọn àtúntò kárọ́. Ẹ má tún máa rò ó gbàtẹ́ ìbá ń ríra ẹni mo títà àtàtàlà mú máa tà fún títẹ́ ìmọ̀ tẹ̀ ń bí pẹ́tẹ́ ìlú ìkú wí ma so ìtumẹ̀ ní pé bẹ́ẹ̀ bá fi lọ mú tí ná yóò ní ìsìnkú tó bá ní ìsìnkú táwọn wà á di ike tí ló mọ́ ní ìsìnkú gbọ́dọ̀ sọ ẹ́ ó gbọ́dọ̀ sọ so tẹ́lẹ̀ wọ́n ní ìrún bá máa ń gba ìwà abúlọ́wọ́ rẹ̀ fáìlì rẹ̀ àti láì nígbà tó gbọ́dọ̀ wọn bá fi kó wọn check ara rẹ̀ from sórí àti lórí pé já sí chẹ́kẹ̀rù bí ẹ̀ bá dúró déédé látàárọ̀ àti ìdàgbé lórí ọkọ̀ ìdè lórí àtàásì lórí ẹ̀ tàásì tí wọ́n fi gbogbo yìí wọ́n ń tàrà òkú. báwo ni ìrún ṣe jẹ́ nǹkan tí máa ń gba ìwà abú lọ́wọ́ yàn àti ìwà àlùfàṣà àti ìṣòdà ọ̀nà méjì. àkọ́kọ́ tá a bá rí iye èèyàn tá a bá pín àwọn ààrẹ nìkan tí ò kírun rárá ọ̀rùn ò nìkan kẹrùn báwo ni wọ́n ṣe ṣe lásán sùjú kéjẹ́ sùjú burú dalẹ̀ kí lọ́wọ́ ọba fi tẹ́ẹ̀sì ṣe ìtọ́n sùjú ní pé ọya ìbílí ọya bá òfin ànábì Adam sùjú ó dẹ̀ ní ọya bá òfin ànábì Adam àbí sùjú ní kí náà kí ni kì sánù ṣe olóògùn bá wọn ẹgbẹ́kọ́ ni ìtumọ̀ rẹ̀ o ni wípé ibi ní ìtùjú ò bá ò fánàbí Adam tó rí ìtùjú òjò anybody náà tó ń rò bá ní ìgbàtọ̀ lọ́n ibi tí ó ti gọ́gọ́ rẹ̀ pé mi ò ṣe tán láti yes ṣe ìtọ́nù ni ó jọ ṣètọ́nù ti gbá àmú ṣètọ́nù ti ń bẹ nínú àwọn tí ní máa ń pàyà láti àbú bẹ́ẹ̀ bá fi eré èèyàn náà tó ná àtẹ́yìn ọ̀sùjú ó ti lọ mọ̀ àyà ṣètọ́nù ọwà ṣètọ́nù wọ́n jọ ń ṣe tó gbogbo wa fún ní ṣètọ́nù bẹ́ẹ̀ sí yóò rí bẹ́ẹ̀ ọ̀nà kan bẹ́ẹ̀ ọ̀bá ti kírun àpọ̀ ìgbọ̀n dandan káàkiri pé ìbá tí ìbọn ti forí kalẹ̀ tó wà ní ìrùn yẹn lásán ìpé ń gbọ̀n lọ dé ní máa ń gbọ̀n arúgáǹtì lọ. yóò kàn sí náà káyọ̀. tẹ́tí tí náà káyọ̀ yọ kó ń lọ́rọ̀ yẹn ìtumọ̀ pé ó sọ pé tó ń kọ́ ń mo ti ká fún pa ní láti láì. ní tó ń kọ́ ń pé mo ti yọjú náà láì kó orí pa So, should you be òun ní máa ń rọ àwọn oníṣáì pé ọlọ́run mo gbà mí lẹ́rù ọlákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá ti wáyé tùjú ló ń bò bọ̀rọ̀ èmi ha wọ́n ní kéèmí forí kalẹ̀ ń lọ́wọ́ ilé ìforí kalẹ̀ ẹ̀ níjọ́ rẹ̀ kò ní láìpẹ́ kò ní láìpẹ́ òun ni kí ẹ̀mí wọn ànáàtò àmọ́ra kù tó ẹ̀mí kan báyìí láti ẹ̀rú pé kó sì yọ nìkan tí ò dá báyìí kò fẹ́ ṣe báwo ni ìrú ó ti jẹ́ ẹ̀mí ọlọ́run bá sọ fún akọ́tò yóò wà má kò bá rí òun náà sí ìlà ìnáfẹ̀lá àmọ́ra kù tó ìlà ẹ̀mí máa ń pààyàn láti ẹ̀kẹ́ ẹ̀ta burú yóò fi ẹ̀jà yóò fi ẹ̀jẹ̀ dìrá yóò fi gbogbo ọba náà ti wọ náà ní ògbóni ẹni wọn ti ọ bí wọn ti ọ na ọlọ́ọ̀lá àwọn èèyàn tí wọ́n wà sí ní fẹ́ẹ́ òní ti ńlá máa rọ̀hìmà rọ̀bì àti ẹ̀mí tọ́lọ́wọ̀n ọba bá kẹ́ àti ẹ̀mí tọ́lọ́wọ̀n ọba tó bá kẹ́ tó ìjà rí ẹ̀wà orí kẹ́kẹ́ wà ní ẹ̀rọ táà bá ń ké bá jẹ́ àlórí wọn

Ibẹ̀ ọlọ́run ọba ò má kà mí má ṣe ń fọ́ ló lànà àwọn èèyàn tọ́lọ́run ọba bínú sí àlùkábọ̀. Ọ́pọ́sìtì bínú ni àwọn àmà ìtẹ́. So ìtumọ̀ ẹ̀ ṣẹ́ṣẹ́ ìbá fi lè ṣe ọlọ́run apákó pé bá yá ìwọ náà ti sí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bó bá ti wá sí ìkẹ́ yẹn ń bọ́ ìwọ náà wà náà tọ́lọ́run ọba wà sí ìpẹ̀lú ẹ̀ ní ìlẹ̀ ẹ̀ tó fẹ́ ọ̀rọ̀ tọ̀bá bá pẹ̀lú èèyàn tán ọba wa bọ́ sórí ìlú àti tàlù àlá ẹ̀rọ wa gbọ́ sí òmùra yìí ta sọ wípé ọrùn ọ̀ọ́bù àtọ̀rọ̀ ẹ̀rọ kù jàmá àti pọ́ǹt àtọkùnrin wa àtọkùnrin kò sí nǹkan kan máa ń dà níyàn sọ́wọ́ wọn èé dà níyàn fẹ́nu.

kò èyí dàníyàn pé èyí dàníyàn pé èyí dàníyàn sọmọ. ìlú pè láàníyàn ẹ̀gbọ́ intention sẹ́rí intention kìí ṣe wíwí ẹ̀gbọ́n tí ń sọ fún olóògbé ẹni tó bá fi hàn lè mú intention rẹ̀ jẹ́nu ẹ́ ó ti kọjọ́ intention tẹ́lẹ̀ bá fẹ́ pààyàn tó gbé bàtó ní ìgbà kí wá ní àá kò sọ wípé I intended to kill you ẹ̀rọ kóyà torí kò sọ pé I intended to kill you dídì mà kó bẹ́ pa ẹ̀rọ jọ́nàdọ́ inú ọkàn ní intention wọ́ rẹ̀ bì intention ti báyìí láti ṣe náà pé ní intention kìí ṣe wíwí tẹ́ẹ̀sì rí táwọn àbá táwọn ìdíkà ní intention kìí ṣe pé torí pé òmọ tó fẹ́ ṣe lẹ́tù mi kò yẹ ká ìfẹ́ láfíríkà làwà kò yẹ ká máa sọ ìtẹ́sán báwo ni wọ́n tọ́lá fún wọn ṣe ìgbọ́ tí wọ́n ń dọ́kọ́ lọ́wọ́ lù. ìsáàbì pẹ̀lú ìtẹ́sán ò ní ṣe ọlọ́gbàgbé kò sàlọ́lá ẹ̀gbọ́n ṣé níbi two hours back tó sàlọ́lá ni àbí three hours back tó sàlọ́lá látìgbà tó lọ lè dáná tó sàlọ́lá ní ìfẹ́ kẹ́kẹ́ sí ní ìtẹ́sán pé ó fẹ́ kírun náà ló fẹ́ ní ìtẹ́sán ìtọ́pá tí ìtẹ́sán fi wá òní pé àwọn àṣàǹkan bẹ tó ṣe pé èèyàn lè ṣe é ṣe pé jọ̀ǹtì lè ń bínú pé wá ṣe irú kí lè gbọ̀dọ̀ wáṣọ lọ́nà bá ìjọ̀ǹtì rẹ̀ òun àti sọ ìtẹ́sán tó bá ti wá sí ọlọ́nà rẹ̀ ní kò ní ìsọ ní ìsìláàrí ẹ̀ní lè máa ròyàn kéèyàn máa wá ṣe rògbù lóró bí ilẹ̀ ẹ̀yìn tẹ́gbọ́ á ní kò ní gbalada pọ́lọ́mọba lórí ṣe

òun ni pé ẹni tọ́pọlọ rẹ̀ bá ti lọ òun láàpọ̀ pé kò intend the action ẹgbẹ́ tó bá ti lọ́pọlọ tó sì mọ tí ń ṣe tó mọ tó bá bẹ̀rẹ̀ intention tó wà iná bẹ̀rẹ̀ intention lò tẹ́mọ́tẹ́mọ́ tí ń jẹ́ intention ẹ̀kọ́ ronú awareness knowledge I'm aware of what I'm about to do so ìyẹn ráhùn ní tẹ́rẹ̀ òun That intention to go for them is only a lunatic owó wà wẹ́ tó bá ti wà wẹ́ for intent. so láti separate láàrin ẹni tó ní láàká ìjọpọ̀hùn lọ́wọ́ ní kó kírun àtẹ́yíjọ́ ní tààyọ́ pò fún láti ń sọ̀rọ̀ intention kò sí nàwẹ́ ìlú ẹbá ti làbàlájú ẹmẹ́lẹ̀kẹ́ in tó wà lọ́kàn rẹ̀ bá tó fẹ́ ṣe nǹkan òun náà pè ní intention so tó bá bẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn kò sí ìgbàgbélé àti tó ọkọ̀ pé ìgbàgbọ́ tọ́lá aláàrù mátẹ̀wọ́ mátẹ̀wọ́ kò sí bẹ́ẹ̀ tọ́ tó tó bá tó bá ṣe àlọ́ọ̀kọ̀ gbọ̀ǹkan tó ṣe tán kó o tó wá ké pàtíà

èyí tí mo mú alápò ojú intention lọ intention náà òun ò sí mbẹ́ pàtàkì àwọn pàtàkì ọwọ́ akùnfẹ́ kan tó òtòdìbò bẹ̀rẹ̀ sí ṣe pàṣẹ. kẹrí ìtàníkàwíù nǹkan tó kún síbẹ̀ òun gangan ni kókó ó wà ní kókó tó dì fáìnà tó fẹ́. ẹ máa bọ́ pẹ́ńtà lójú rẹ̀ tó bá ti ní ìtàn àwọn ọ̀tọ̀ fún rẹ̀ tẹ́ wá súnmọ́ àwọn àbáfẹ́ fún àwọn ọmọ mọ́sálásí sátani jẹ́ nǹkan máa wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó pọ̀ pọ̀ sí máa lọ́wọ́ èyí tẹ́ máa gbọ́ sí ìtumọ̀ rẹ̀ wá lórí kẹ́ wá wò bọ́yá tẹ́yà bá ń gbé ilé ìbọ́lọ́ ọba ní ẹ̀ẹ̀márùn-ún lóòjọ́ bóyá kò ní lápá lára rẹ̀ sátani lọ́sọ́lá àpàtì àwọn àpapọ̀ yóò dákẹ́ àdébàbọ̀ rẹ̀ àdébẹ̀wá ní ọlọ́run Allahumma ọlọ́run bá ìbẹ́yìn ní ìwọ̀já ìwọ̀jí àdìlẹ́rìn pápá ọ̀tọ̀mọ́tò bá lọ àníbá ọ̀hún àrùn mùsùlùmí ẹ̀ ìyẹn bẹ ọ̀tẹ̀ inú bẹ́ẹ̀ lòdì àníbi ọlọ́run bá ìbẹ́yìn wà bẹ́yìn àpàtọ̀ ọ̀yá rẹ̀ ọlọ́run láàrin èmi àtàwọn àtiṣe mi ẹ̀ṣẹ̀ kéèkì ṣọ́ tí máa dà rẹ̀ ìdíjọ́ náà tí máa dà rẹ̀ báwọn ẹ̀dọ́ ọlọ́run wa ọlọ́run bá ń create distance láàrin èmi àtẹ̀yìntẹ̀ tí máa jẹ yá jìnà síra kàmàbà àtàbírí ilẹ̀ lùmọ́ṣírí ti wà lùmọ́ṣírí bó ṣe create distance láàrin ìta àti west ìta àkọ́kọ́ sọ bọ́lọ̀ nǹkan tó bá jẹ́ sẹ́nu tó bẹ̀rẹ̀ tó bá ti gbé lóòótọ́ èèyàn bá lóòótọ́ ni ó sì mọ̀ túnlẹ̀ nígbà ọlọ́pọ̀ lójú ọdún iṣẹ́ kí wá. Àdéhùn kí tó bá sí iṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ àtẹ́lẹ̀ ẹjọ́ láti òbí ìrìn náà láti tàbá ti kẹ́rùn tán. Tọ̀, nígbà wá pẹ̀lú ọlọ́run. Dákọ̀ láàrin ìní àti ẹ̀jẹ̀ tí máa jẹ́ jẹ́ kí ọ̀nà jìn. Gẹ́gẹ́ bọ́nà ṣe

òsílẹ̀ yóò bèèrè ní ìdẹ̀ òsílẹ̀ yóò bèèrè ní ìdẹ̀ kọ́tẹ́ ní ẹ̀mí èégbà pé kó sọ nǹkan tó mọ̀ kó náà wà fún ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ṣé ẹ̀rọ tó bá ti kí ẹ̀wọ̀n mẹ́rin ṣèpọ̀ ọbẹ̀ lọ rọ́ọ̀pù ni wẹ́tọ̀ ọlọ́run láti mọ́ lè gbé rọ́ọ̀pù yìí bọ́ sí lẹ́nu pé olóògbé àtìgbà tó bá bẹ̀rẹ̀ ní ìgbẹ́ lọ́wọ́ òsì ṣeré kí èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ àbẹ́yìn tí mo rẹ̀ bẹ́ẹ̀ ṣe dákùn ti gáàpù láàrin èmi àti ẹ̀ gẹ́gbó ṣe ti gáàpù láàrin ìta àti wẹ́ẹ̀sì ọmọ ọgbọ́n ọlọ́run na kíni ọ̀mímọ́ pẹ́lú bá ti tẹ̀tẹ̀ náà ọ̀mímọ́ nínú àpá ọ̀yá rẹ̀ ní jẹ́ ìṣẹ́ rí kàmọ́ ìran ọ̀fọ́ ògùn àpòyádùn ní nàìjíríà gẹ́gbó bá àti máa ń fọ aṣọ funfun máa ń fò gbìyànjú abọ́ gbogbo ní ìgbàkékeré ògbọ́dọ̀ kan tí wọ́n hàn. pépà tó bá ti kọ̀ níta ẹ̀jẹ̀ náà lápò ní. ọlọ́run wà sí lè pọ̀ nípa ìgbé lè máa pẹ̀lú omi wọ́n fẹ́rẹ̀ àti nìyí wọ́n bára àti àìsà àti nìyí pọ̀ nínú ẹ̀jẹ̀ ní. níta kọ̀ọ̀kan wúlò ti bá jẹ́. ẹgbọ́n bẹ́ẹ̀ yẹn ilé yìí ti mọ ẹni ń wí kí àwọn kátà ń ní ní orí ba lórí bá àdé ń wà àbẹ́yẹ̀ pẹ̀lú òní ní ẹgbẹ́ rí èdè ìfọ́lá kò fẹ́ rí tó bá náà lọ kò fẹ́ rí tòtúmọ̀ ẹgbẹ́ tó bá fẹ́ rí kọ́ ló kò ìdáńṣẹ̀ ẹ̀dáàkù tí ó lé fún wa ah, ẹni ọmọ ń fún yóò fún yìí ẹni àmàdà sáàrà náà Omi àti ìgbọ́n báwọn kan bẹ lé ní òkú ìlẹ́yìn àti ìṣe ò, ẹgbọ́n ó lè wò, ó lẹ́ sọ pé ta bá ti débi tààrí, ta lọ kí àwọn òkú, ta bá tàgbà fún ọ̀tá, ta bá sọ pé tọ́ ẹ̀yìn ti lọ àwọn náà ń bọ̀, èwo làwọn náà ń bọ̀, olóhùn kan jábọ̀ inú, àwọn àpọ̀gbọ̀ Ẹ̀mẹ́ jẹ́ kákàtàgbà fún wa, èwo làwọn náà ń bọ̀ torí pé sẹ́rí ìkẹta àbá ti ń wí tó bá ti mọ̀ túmẹ̀ kò sí òṣèré nípa lórí ẹ̀ bàtà ń bọ̀ gbòòrò ìjà sọ pé ẹ̀rọ pẹ̀lú ọlọ́run bó kẹ́lí ọlọ́run àgbà náà kú ní ìpín ẹ̀ jíjá kò ní ẹ̀nà ọlọ́run á ní kú tó kó ń pọ̀ túmọ̀ rẹ̀ tó gbogbo àtúntà ń wí yìí à ó lè rí ní pé ẹni tá bá ti fẹ́ sùn ànábì ní káwọn tó ọlọ́run mo ti gbẹ́gbẹ́ mi láti fẹ́ sùn ìwọ ló ní ìlú tó o bá ti gba ẹ̀mí mi tó bá gbẹ̀ ní èmi kí n gbé mú sí ìpín ní òjí má dákùn kẹ́mì bọ́ bá wá ní ìjẹ̀bí ìfún ìpadà dákùn sọ mi ẹ mẹ́jà sọ ẹ ti já sọ fún pé má gbẹ̀ ní mi èwo tó bá ti gbẹ̀ ni ní bẹ́ẹ̀ bá wírú rẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ ìyá ní kí ìlú ojú ààrẹ pé ọlọ́run láti gbé mi jìnnà bí ẹ̀ṣẹ̀ mi ìtàkọ̀kọ̀ táàkọ̀ wírú eléyìí wá ìní náà wà pé ọlọ́run àtúbọ̀n nítorí ìtumọ̀ ló dé sí kọ́kọ́ tàlá kọ̀ọ̀kan kẹ́ẹ̀kí lè mọ̀ sí níjọ́ tí wọ́n bá ṣiṣẹ́ lára èèyàn iṣẹ́ ìwí bẹ́ẹ̀ ìwọ̀n wọ́n ní kọ́lù kéde láwọn ìdáǹtí èèyàn mẹ́jọ ló mọ̀ sí màláwọ̀ bá gbé ní ọdún ọmọ tí ń ṣe yahoo tí ń jówó àwọn èèyàn tóun bá bọ́ sórí ìrùn rẹ̀ tó bá kó bẹ́ẹ̀ kó sọ pé àwọn ọdún máa bá ìtẹ́yìn wà bí i náà àtọ̀rẹ́ kọ́lẹ̀ tó túmọ̀ rẹ̀ gan pé ọlọ́run gbogbo àwọn ọ̀gá tí mo kó sí láàbùn mo jìnà sí i ó àtàntọ́ di sọ̀rọ̀ àdúrà nìkan ọlọ́dà bọ̀ ọjà mi ló máa ta dáadáa ní dé bẹ́ẹ̀ tó tó máa ṣe aláàbọ̀ ọjà ní òun kọ́ra kọ́kọ́rọ̀ ọ̀kí wà lọ́wọ́ fẹ́ jẹ́ mẹ́fún pé kò tọ́dọ̀ ọlọ́run pé ní first one ọlọ́run dàpọ̀ ọmọ mi lọ́dí ó àkọ́kọ́ dàpọ̀ mi ju àwọn ìṣẹ̀ta ìlànà ẹ̀dá kò ẹ̀dá wá sí ẹ̀dá kọ̀ bàbá ti kọ̀ tá a rẹ̀ Itu ẹgbẹ́ kìí wọ́n ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lára wa nínú ká tó wọnú pàṣẹ alákọ̀ọ́kọ́. ṣé ẹgbẹ́ aláwọ̀ akọ́ kàbírọ̀ táǹjì wàlhámdùlìláhì kàbírọ̀ ẹwọ méjèèjì ṣé ẹ̀kọ́ máa lọ́wọ́ àpọ̀ ọlọ́ọ̀bá ní ló tóbi jù ṣé ẹ̀kọ́ tó kà lóko ni pé bí mo the highest high áìdì ní tó ga jù tí mo lè àtíkù ní tí mo bá dúró mo lè dúró yìí mo ga jù tí mo bá jòkó áìdì nínú kéré tí mo bá borí kalẹ̀ ó kéré kí ni tí mo sọ lọ́nà pé ọlọ́run ọba jù tí mo ga dé yìí èrò nígbà tó rè áńtà áńtà ó tún ojú bẹ́ẹ̀ lọ pé dàbí gbogbo tí mi bá lè tó ìbá lè jẹ́ kí mo àti even at my own image níbi tó ga jù áńtà áńtà ó ti bẹ̀rẹ̀ that sense fún yàn tẹ́wọ́n yóò yọ kó lọ́wọ́ rẹ̀ yóò yọ kó kó èèyàn dáhùn nǹkan kan òun ní ṣe tọ́ọ̀nù òfin lè ti sùúrù nǹkan hmm? lọ́dọ̀ lágbáwá kẹ̀bíyè ó tóbi akbar tó tóbi jù lọ ẹgbọ́n wọ́n tún tó ń wí ìyẹn jẹ́ àgbà tó àwọn apá tó tó wá tó fẹ́ fi mí ìjọ́ lè ṣe bá ní pé àmọ́ omi ò ríra ní ọlọ́ǹgbọ́lọ́ǹga jùlọ ọ̀kan tí n ló lẹ̀ wà alhamdulillahi kathira ìtumẹ̀ ní pé gbogbo nǹkan tó bá dá lára mi kìí ṣe ní màá ṣe ìwé ìwọ ló ṣe ìwọ lọ pẹ́tọ̀ gbogbo tó bá dá lára mi kìí ṣe ní ṣe ìwé ìwọ pẹ́tọ̀ sí láti combine Allahu Akbar kabira walhamdulillahi kabira wa subhanallahi bukratan wa asila tàbá ṣe yóò ká àwọn àti máa jẹ àtọ̀wọ̀ wá sí dáyà tẹwọ́n lé máa jẹ àtàǹdé o lọ́wọ́ fi sílẹ̀ nǹkan fi sílẹ̀ tàbá jẹ́ kírun tẹ́yẹ̀ bá fẹ́ kírun owó wúlò owó ìpapọ̀ gbọ́dẹ̀ ẹ̀ka káàkiri ẹ̀ka àwọn sí wípé munajatullah munajatullah pé mo fẹ́ lọ bọ́lọ́hún ọba sọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́hún ọba ń pè mí ọlọ́hún ọba ti ó ń pè mí gbogbo wa bá ṣe jòkó yìí ẹni tó bá tó di lójú wa sábà ní ń pè wá tá a bá lè lè gbogbo bí tá a kù sí lábẹ́ kọ́bà pé á ah, gọ́ọ̀nà gbọ́dọ̀ mọ̀ pé á ah, wọ́n gọ́ọ̀nà pè ní kọ́dẹ̀ tí ò bá látọ̀ kí yóò lọ yá that position pé ọ̀rọ̀ ọba mo fẹ́ bá sọ̀rọ̀ kẹ́lẹ́hùn òní ká gbé mọ̀ sí pé ọ̀rọ̀ ọba ń pè ní mo fẹ́ lọ bá sọ̀rọ̀ tí ń bá fẹ́ lọ bọ́rọ̀ sọ̀rọ̀ kí ló ní ọ̀rọ̀ àṣírí ẹgbẹ́ ẹ̀dàkùn ẹni tẹ́yìn bá ń bá sọ̀rọ̀ ẹni tẹ́yìn bá ń bá sọ̀rọ̀ ṣé ó ṣe bá sọ̀rọ̀ láì má fi attention sí tó ń bá a sọ àbí tí ń bẹ́ẹ̀ sọ ní tí mo lè fi wé ọkọ àti ìyàwó ní ìyàwó sọ̀rọ̀ hmm? ọkọ̀ wá mú fóònù báyìí mò ń gbọ́ àwọn ìyàwó ti mọ̀ màá tí mò ń wí pé ẹja ń sọ ọ̀rọ̀ ní mò ń gbọ́ àní ẹja ń sọ ọ̀rọ̀ ó ní mò ń gbọ́ ṣé kò gbọ́ kí ló dé tó kí ló ó lé lò ó pé attention òun kàn ń gbọ́ rẹ̀ yes òbí àtẹ́ríṣán òun kàn ń gbọ́ ni. gẹ́gẹ́ bó ṣe kẹ́ ní bọ́dì déèyàn bá kà fún tá a fẹ́ bá a sọ̀rọ̀ ń o kèé ṣe gbígbọ́ kèé dẹ̀ ṣe títọ́ nìkan ká ń pé àtẹ́ríṣán gbọ́dọ̀ fún un bẹ́ẹ̀ náà ni ká kà wọ́n sí. kò mé ìfẹ́yìn wọ́n lè yàn fẹ́ kí ọ̀rọ̀ bá ṣe jẹ́ pé àlàáfíà ìlànà ìkànnì tẹnu wí ẹ́ pé ọlọ́run àjọ sọ̀rọ̀ náà ọlọ́run nípa sọ̀rọ̀ àmù Tẹ́yìn á sì fọ́kàn yẹn ti wọnú rẹ̀ torí ẹ̀rọ ló fi ní ìdìbò sàrò àlá wọ́n ń pèsè ẹ̀rẹ̀ kalẹ̀ ìṣẹ́kọ̀ọ́ ah, mọ́tò bá mọ́kàn báwọ̀ bẹ̀ ní ìmá bó tẹ́ ní ọlọ́run náà báwọ̀ bẹ̀ ẹ́ jọ́dá tí ó lọ́nà bá fẹ́ wọ́ọ̀dọ̀ ọba wọ́n kúrú máìlẹ̀ ọbẹ̀ lọ́dọ̀ bọ́ náà ní kọ́kọ́ lọ sí ìyá rẹ̀ ẹ̀kọ́ ní gbogbo ẹ̀ náà ọya ẹwu gbà fún wọn ẹgbẹ́ nǹkan ẹtù sí báyìí èyí wọn tó rọ̀ gbọ́dọ̀ kó sí báyìí ẹgbẹ́ ẹ̀ bó lè sì díẹ̀ náà ní kò tàlùbàlá ó ti gbogbo ẹ̀ ó ti àláwọ̀ apátọ̀ ó fẹ́ gbọ́lọ́mọ ọba sọ̀rọ̀ ni kì attention the attention must mùnàjá tó bá èèyàn fẹ́ bọ́lá ọba sọ̀rọ̀ ìyẹn kátà àwọn sí o àwọn àgbòdòmọ́dò wọn lò ó òun ni wọ́n òbí dánwó o gba ẹ̀wọ́n ní ìwà méjì ẹ̀rọ ìwà méjì ọ̀yà ẹ̀bá gbọ́dọ̀ ẹ̀ náà mẹ́ta náà mẹ́ta ẹ̀wọ́n ṣe ọlọ́run náà nìyẹn Ìlàlá àgbà ọdún méjì àgbẹ̀. àrílẹ̀ èdè tẹ́lẹ̀ nígbà tó ní òrùn pé ó lẹ́tí gbogbo àwọn ìdájọ́ káàkiri lórí ìrùn yẹn á ti lè fún ọlọ́run ọba ní rẹ́sítẹ́ kàtà tẹ́ńṣà ni pé tá a bá mẹ́kí ràn mọ́wọ́ yìí mọ́wọ́ tó lọ́jọ́ ọlọ́run lò lọ́bi ṣe kọ́ lọ́wọ́ bá àláwọ̀ wa pé gbogbo bẹ́ẹ̀ ní ti báyìí tẹ́bí bá ń pa sí ọ́pẹ́ ìbò lẹ́sìn rẹ̀ wọ́n ní kó jẹun torí pé bí ò bá jẹun náà kọ́ ti bá jẹ́ àtẹ́ńṣọ̀ ní òní ẹnu nìkan ní nígbé bá jà ọkàn lù sílẹ̀ bẹ́ẹ̀ náà ni pé títọ́ bá ń gbẹ̀yàn tó sílẹ̀ lọ́kọ̀ọ̀nà tó kò ní jẹ́ àtẹ́ńṣọ̀ bẹ́ẹ̀ náà ni wípé tó bá ṣe wípé ìjẹ́ bá ń gbẹ̀yàn tó múyàn lọ́rẹ̀ jẹ́ ẹ̀nà kódà àwọn tó sọ fún wa àti ìsọ fún àpé bá a bá fẹ́ lọ kí òun ká tún máa tààrí kì í ṣe pé torí báyìí máa tààrọ fún ṣe ní ṣe ẹgbẹ́ ìbá ti sáré wọ ẹmọ ìwò orílẹ̀ èdè sáré ọ̀nà ọ̀gẹ́gẹ́ ọ̀nà ọdún tó owó ọ̀rọ̀ báyìí fún bí ìṣẹ́jú méjì ọmọ mi ni ọlọ́run agbá ìfẹ́ gbogbo ilé ìrìnàkọ́ ọlọ́run tó ṣe wájú mi náà ló wà ní kì í ṣe pé tó gbọ́n òun ò pàtàkì tó tó tó bá ti délẹ̀ kó fún un wà ní pósítọ̀ tí ó ṣò àpálẹ́ fún ọlọ́run bàbá wa fẹ́ lè appreciate ẹ̀ dáadáa ẹ jẹ́ kó ń kálukú wo ẹ̀dá ọlọ́run bí gọ́ọ̀nà bá wà wájú wa báyìí àwọn wà wájú rẹ̀ káwé ah, your excellence bá mo lè lé ìdẹ̀rẹ̀ bá máa wájú. Eh? I want to wọ́n lọ́wọ́ eh, I want to appeal to you ṣé mi ló ń bá bọ̀rọ̀ inú pé ẹnu náà láti sọ ní ṣe ìgbọ́ ni ó pààyè so àkọ́kọ́ onígbé bá tẹ́kẹ̀ òkú nàìjíríà tó lọ afẹ́bọ́lọ́ ọba sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yìí so that sense òun yóò mú respect ni ó mú calmness ni ó mú voltage ni ó mú humility tó wà nílẹ̀ ìwọ̀n tó bẹ́ẹ̀ bá tún o ọba tí rẹ̀ ní fún kó fẹ̀ kan lè rí tó bá jọ àmọ́ kì í tẹ́tí sí i pé ẹ iṣẹ́ ní ọkọ̀ fẹ́ yẹjú àwọn èèyàn náà ọlọ́run ọba ti fún ọ lásìkò tó kọjá kó mọ fún lẹ́sí sí nígbà tí ìjọsìn rẹ̀ bá tó mùnàjátùnbà tọ́ àwọn nǹkan tí ó wà ní kí wọ́n wá fún àti ìfàṣíà tọ́ lórí wọn wá òṣù tí ìsọ̀rí ìdìbò fẹ́ dápọ̀ nǹkan mẹ́fà mẹ́fẹ̀ẹ́fà ìgbọ́dọ̀ bá yẹta gbọ́ yé yóò jẹ́ kí ìrún wá ní ìtumọ̀ yàtọ̀ sí nǹkan tí àákàn ké nìkan tó wá lápapọ̀ sí fàṣíà rí tọ́ bàbá sí fàṣíà tán ọlọ́ọ̀bà là ń bá sọ̀rọ̀ débà nìkan àti ni àkọ́kọ́ tá a bá ti wà wájú ọlọ́run tó ni kò lóòrò nǹkan the presence of the mind ọkàn gbọdọ̀ wà pẹ́ẹ́rẹ́ kìí ṣe ahọ́n nìkan ààrẹ kéwọn ahọ́n nìkan kó jẹ́ mọ́ torí pé ìwájú ọlọ́run làwọn láfẹ́ bọ́lọ́wọ́ ọba sọ̀rọ̀ ẹni tí ó tí ó bọ́lọ́ náà a sì bára nìkan bá a sọ̀rọ̀ a sì bára nìkan bá a sọ̀rọ̀ ọkàn gbọ́dọ̀ wà pẹ̀lẹ́ ẹwà ń bèèrè pé bóòmù nìyẹn ni ti pé kọ́kọ́ ní òbí ṣe ẹni tí tí abẹ́ jẹ́ tó pé nǹkan yẹn pàtàkì jẹ ṣe bí wípé your life depends on it ẹni pé lẹ́ta fún sábàbọ̀ fẹ́ ìgbà ní ìgbé lágbájá ìyàwó rẹ̀ wà lọ bínú ogun bá lè lórí ìdí gbọ́gbọ́gbọ́gbọ́ fẹ́ ti kéèkẹ̀ mẹ́ta jẹ́ o tó bá ti lè gbà jẹ́ o gẹ́gẹ́ lòun bá ní jò ṣẹ́bù tó kó bú ọkọ̀ lọ́rọ̀ tó kílẹ̀ pé ọmọdé tẹ̀sí ìsinmi ìgbẹ́ ẹ̀tọ́ pé Eh, gbogbo ọpọlọ rẹ̀ yóò dìde yóò kó ọmọ rẹ̀ dé gbogbo afábẹ́jẹ̀ pé pẹ̀lẹ́kílẹ̀ pé pẹ̀lẹ́kílẹ̀ tí pépà tí ẹ̀ẹ́mà tí ó jọ pẹ̀ tí yóò tẹ̀ sí mú ní yóò sì mú ní pé ìta tí yóò fi lò náà gẹ́gbó ti bá mọ́ lé ọmọ náà lẹ́lẹ̀ ìdáàbò tó ti wò pé nìkan yóò jáde tó ti

tàbí display display for afẹ́kọ́ náà bá bọ̀ for dual and dependent on ẹlẹ́kejì àtàfà home àtàfà home ká méjì ẹkọ́ọ̀tì àti gbọ́ nǹkan táà ń wíyé ìtàkọ́ náà bá bọ̀ ìtàkọ́lọ́ ọ̀pàtọ̀ ká méjì ẹkọ́ọ̀tì àfẹ́ gbọ́ yé because ìgbà míì ń bẹ èèyàn lè ní presence of mind tí ó ń pè ó pẹ̀lú wording but èèyàn ò ní presence man could what could be mean. a gbọ́dọ̀ méjì effort àti gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ́wọ́ ọba wíyé tán ẹni fún alẹ́ ìbámu. ìjà àmọ̀ pé tá a bá ń ké bá díà tá a bá sọ fọ́lọ́ pé ẹwọ́n gbogbo bá díà láti bá díà láti bẹ̀rẹ̀ lópin fájá ní súrà tó tóbi jùlọ kọ̀ọ̀hán àmọ́ láti ìbẹ̀rẹ̀ lópin fájá àdúrà ẹ̀yọ̀ kan tuntun náà ló àmì àdúrà ẹ̀yọ̀ kan tuntun ló àmì fájá kí làdúrà náà èdè náà fẹ̀rọ ọ̀tọ̀ ní mọ̀tà ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ tó àmì nínú bájà yìí tó ní ìwí pé nǹkan tó ẹ bá bá ń wí bọ́ lọ́wọ́ wa ní seventeen times lóòjọ́ àdúrà tó wá wà ń bẹ̀ lélẹ̀ yìí ó fi kò sí àdúrà tó tóoru láyé àtìlọ́ guidance kìí ṣe guidance tẹ̀sìn nìkan tẹ bá fẹ́ mọ̀ anybody tí ò bá ti wà guided yóò dààmú òun ni ìbá sọ pé nǹkan tẹ́yìn ò bá mọ̀ ó ju ìyà lọ. tó bá ti gbọ́ wá sọ fún yẹn gbé ilé lẹ́yìn lọ nù pẹ̀lú ọmọ ó rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ àti àgbọ̀wò lélẹ́ gbà tó bẹ́ẹ̀ máa ti wà gáyé ìbọ̀rọ̀ gáyé èyàn di guidance pé èyàn jẹ́ mùsùlùmí ó wá ní di guidance ní in every step of your life olùgbọ̀gbọ̀lọ̀. Pọ̀tẹ́ wọn láti ẹ̀yọ̀ kan tó wà lẹ́yìn. ìjẹ́jẹ́ kan wá wà ń bẹ̀ ìjẹ́jẹ́ yẹn ni pé ìyá kàná abúlù wà ìyá kàná sàárẹ̀ tẹ́lì ìyá kàná abúlù mo ti sàlàyé fún yiri? bíbà yìí rí kéèkè túnmọ́ rẹ̀ pé o kéèkè túnmọ́ rẹ̀ nù pé ni a máa sùn a ò ní jẹ lòmí ìmọ̀ ẹ̀ téèyàn bá gbọ́ ọ̀rọ̀ yíyé ní bá tí a rẹ̀ tó tẹ́ ṣe kó tẹ́ alhamdulillah ọ̀rọ̀ láàrin ìyá kàná tó bá gbọ́ yé lóòótọ́ kò tún ní ronú pé tó bá ti kú lórí ìran owó tó bá wọn tẹ̀lú kù kò gbọ́dọ̀ lóòótọ́ ìtumọ̀ pé nílò ilé ìdẹ́nu

ó ní kẹfẹ́ ní òfẹ́ wí jẹ́ wọ́n mọ̀ tí ma ti ń wípé àánà ohun òdíje tán láti sin nìkan o Thank you. wípé ìyáka náà búdù ó nípa ìyáka náà búdù gbọ́gbọ́ tó sọ wípé à ẹjọ́ ilé dáńdáńkọ́ sí ilé rẹ̀ ìlú kan bẹ́ta bá nù ní ti òní òní dá ó ní wí ìyáka náà búdù tàkẹ́ ìrìn jẹ́ ìyá zúnà ìyá tó dé ìyá lọ́jà ní kàkó ní ẹgbọ́n pé kìí kàkọ́ tó lọ́pọ̀ ìyáka náà ìyáka náà búdù sọ fún ọ wípé kó ṣe wá kẹ́wọ̀n yóò ọlọ́run ọba nìkan ló mọ̀ sí ìyóò ó gbé parí ni lọ ó gbé parí ni lọ́nà lọ́nà ló bá bẹ́ẹ̀ sí tó bá wá ṣe tẹ́lẹ̀ lórí òbí wàyíyá kàdà sáré ìwọ ni à ń wá lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ìdílé yẹn sọ fún mi pé kò ní jẹ́ kéèyàn jọra àyàn lójú èyí jọra àyàn lójú nígbà tẹ́ka wọ́n pé ìgbà tábẹ́jẹ dábẹ́ ìkẹlẹ̀ máa tó pé kéèyàn gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ pé kó gbọ́ tó ń wí iye pọ́ǹtì ẹlẹ́gbẹ̀ẹ́jì òdó rọ̀ bá kọ́nà ẹ̀ wà pẹ́rẹ́ àtàkọ̀rọ̀ kó o méjì ẹ̀kọ́ tàbí gbọ́ nǹkan tó ń wí iye tọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ta àtàbíìnì lè máa ń dín wí ó sì lè rí bẹ́ẹ̀rẹ̀ of man àmọ́ kó má kọ́ lọ́n kún àwọn pẹ́pọ̀ ní kọ́ lọ́n kún náà ní pé alhamdulillah rọ́bìnrin àwọn ilé kó máa fọ́nà wáyé èyí kò mọ̀ pé iwájú ọlọ́run ọba lòun wà yóò tóbi òun lè òbí ní orí wọ̀run òun lè òbí ní ṣe nǹkan tí ò lọ pẹ̀lú bọ́lá bàtí wá tóbi wájú yẹn èyí ó wà lára ẹ̀pẹ́ yẹn kiri ẹlẹ́kẹ̀ẹ́rin alhaiba ìbẹ̀rù ọlọ́run kí lábẹ́ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù tó wá nítorí ah, gbẹ̀yà tóbi kí lábẹ́ pẹ̀lẹ́ tí ó ń lágbọ́já ìjọ́ kí ẹ̀rọ pé ah mi ìbẹ̀rù ọlọ́run tó mọ̀ wípé ọlọ́run ọba tóbi pé tó bá fẹ́ tó bá fẹ́ di àjọ tó fẹ́ di èyí ẹ̀rẹ́ tó ò dámà pẹ̀lú lọ́rẹ̀ kan orí ọlọ́run ìran kan nítorí ọlọ́run tó wá wájú rẹ̀ pé ò dámà pẹ̀lú àánú rẹ̀ àbójúkò rẹ̀ àforíjì rẹ̀ ìkẹ́ rẹ̀ ẹ́ ó báyìí ó ní nǹkan kan tó gbà tó bá fi àjẹ́ ní ìkẹ́ rẹ̀ sí ẹ̀wọ̀n pàdé gbogbo nǹkan èyí ò ní lọ́kà tó tọ̀ òun ra ka orí ọlọ́kọ̀ ọlọ́ọ̀bá tí mo ti lágbára ni mo ń kérò fún ọyé o àmọ́ òun ra kàn kẹ́ ẹlẹ́ẹ̀kẹfà alhaya ìtìjú ọlọ́run ìtìjú ọlọ́run ìtìjú ọlọ́run kí ni ìtumọ̀ pé ẹ̀ ń tìjú yàn ẹni tó bá tóbi lójú yàn èyí fẹ́ kéèyàn ṣe nǹkan tí yóò fi jábọ́ lọ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa èyí tó lè fi wé ní pé bá àti máa ń tìjú àwọn àna wa bàbá ìyàwó wa àtàwọn ìyàwó rẹ̀ yóò rí pé àìsẹ́ pẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀ tó rí pé ká má bìbì wa lọ. bọ́ ọba jẹ́ èèyàn bú gan ọbẹ̀ tó bẹ́ẹ̀ bá ti nìjọba lọ́dọ̀ rẹ̀ ó yọ lóyìn rẹ̀. ẹ̀yìn ó sì pé lọ́dọ̀ láti bá náà sọ̀rọ̀ ọgọ́rùn ohun ló mọ̀ ẹgbọ̀n kí n wọ́n yóò fẹ́ bá sọ àbọ̀ òfẹ́ fún pé ó sọ̀rọ̀ kankan lẹ́nu

ẹmọ àwùjọ́nà ọba wa ṣe bí ìyàn táà bá dé rùkú kí là ń wí ìgbà táà ń wí pọ̀ àmá èyí tó kọ́ náà ṣùgbọ́n àrùn ọ̀bí àlàbí wọ́n ti hàn àbí ẹbí táà ń wí lẹ́nu ẹwọ́ kan náà ọba tẹ ló ń bàtẹ wà ń tó tóbi táà wà ní jùjúdù ó kọ́ náà ọba ń wí subhana rabbiyal a'la mímọ́ ní ọlọ́run bá mi tó ga jù ẹni tí tẹ̀lẹ̀ ní ṣẹlẹ̀ tí lọ sí sàlẹ̀ sí láńgbọ́lọ̀ ọba tóbi ìgbàtà wà lókè tààjà gọ́ọ̀lá akbar lárú olótóbi ìgbàtà wálẹ̀ sí láyá nílọ̀ ilẹ̀ ẹgbọ́ wa ìwọ́n olótóbi aláàbí lárú ìgbàtà tó lọ́lẹ̀ sí ìwọ́n ni àlàáhálà ìwọ́n olótóbi téèyàn bá fi ń kí ọ̀rọ̀ tó tàn fún àrùn èèyàn olè wà láti lálẹ́ téèyàn bá fi ń kí ọ̀rọ̀ tó bá mọ̀ fún àrùn olè wà láti lálẹ́ tó fi ilẹ̀ ló wà nígbà tó wà lẹ̀ ló wá ròyìn ọlọ́ọ̀bá pẹ̀lú nǹkan tó fi ga jù ilẹ̀ ẹlẹ́ni wọ́n wá ìwọ́kọ́lọ́ ní àlàálà orùnkú ọmọlọ́ ní àlàáfíì ó wà lọ́pẹ́ ó pẹ́ ní àkùbàbù tẹ́ ẹ bá gbà wọn ju mọ̀lìlì sọ́kàn òṣèré ló ti ṣe pé mo ta bára mi kìí kàn sọ̀rọ̀ fún kákan wí gangan pé àdúrà tọ̀ tó wá rí nígbà tó bá ti wá wà ní kòrí kalẹ̀ ibi tó ti lẹ́yìn òdùmà ní ó wà ní kòrí kalẹ̀ tó ti wà lẹ̀ pátápátá tó ní ìwọ̀n ní ààlá ìgbà wá ní kí ìwọ̀n wá bẹ̀ lọ ọlọ́run ìsàlẹ̀ ní wà mi ò já mọ̀ nǹkan kan

nítorí lúdù wa dáàbò ní ṣùgbọ́n ọ̀bí ara àbí ọ̀bí hàmí wọn ọ̀bí ara àdà ní nítorí lúdù wa tọ̀ táwọn àti gíráta àdọ́là torí àsìkò táwọn sọ pé àwọn gíráta kejì náà rẹ ẹ̀rọ wa wù táwọn wá kẹ́wọ̀n náà ní gbogbo dáàbí jẹ́rìí akẹ́bájá akẹ́túrà àgbọ́ gbogbo ẹ̀ kí ni asálámà tẹ́ bára kí ni àkọ́kọ́ kí lákọ̀ọ́kọ́ ní sẹ́mọ̀ túnmọ̀ rẹ̀ tí ó bá gbogbo dáadé iná ti kò pé látọ́sọ fún ọkùnrin ẹjí o lákùnbá ń bá ń gbá kò sẹ́ni tí bá ń kí ọ̀bá ìjọba ọ̀gá rẹ̀ náà ẹwà kọ̀ bí àyíká ọ̀rọ̀ ní ẹnìkan bẹ ìrìn ẹyọ kan náà yóò di òjò ọba wa kí tán ń dọ́kọ̀ Mímí ni ó rí o, lè lọ pútà bá ńláńlá kan tí máa jí ní ilé pàdà rẹ̀. Ẹgbẹ́ yìí wá dé dá láti lọ́nà. Ó ti kẹ́ mọ̀ mọ́ Ẹ́ ó ti kẹ́ mọ̀ mọ́ Tó orí owó tí mo gbọ́ ọ̀sọ̀ ọmọ yóò tó ọlọ́run gbogbo tí mo wá gbàgbé ní mọ́sálásí ó ti gbogbo dọ̀nà sọ́rọ̀ mi lórí ìrẹ́yọ̀ fún ẹ̀tọ́ bá sọ orí ilé ìrùn tó kí gan jọ lójú èyí ni ìwọ àwọn yẹn nípa fún orí orí ńlá o èyí ó bẹ̀ lọ gbé ọkọ̀ tẹ̀lọ̀ ọ̀nà ìtẹ̀lọ̀ ọ̀nà ẹ̀ka bíbẹ̀ sọ bàbá àti tẹ̀lá ń tàkùlà àtàkùn nípa owó ìtumẹ̀ tó bá lọ mo gbìyànjú tèmi ṣùgbọ́n ó kù síbi kan tàbórí ìbomi ní ìjọ dáwọn tó kù sí ó ní pé bára bá ti bẹ̀rẹ̀ tàbí ó bá ti bẹ̀rẹ̀ ọmọ báyìí alhamdulillah sọ̀rọ̀ bí la alàrí ṣètọ́nù wà mọ̀ lónìí kọ́ńtàkì yẹn ẹ́ báwọn láti rí gbígbà ó máa kàkúlé ó kàkúlé jùlọ fún tẹ̀lé kan bọ́ bá tọ́lọ tọ́lọ ọmọ obìnrin tó fẹ́fẹ́ ọmọ olúwa yóò tọ́lọ bọ́ bá tọ́lọ náà owó lápò tó gbà olóòtúwa yóò tọ́lọ bọ́ bá tọ́lọ tó yóò pẹ́ nígbà fóònù tí mo gbà yóò gbogbo ẹ̀ yóò wà ó máa dìpẹ́ndẹ̀ ó máa lè dànù náà ni sẹ́mọ̀ kó bọ́lọ̀ máa sọ pé ẹrù mi mo mọ̀ ọ́ tó bá kírun láti jẹ tó kírun pé mo ò sáàtò wá bọ̀ ẹjọ́ wá kí rárá náà lẹ́yìn ẹ̀ tábátátà tó làtà kí láwùí tẹ̀lé náà dáadáa ti bá àmọ̀ ìṣe ẹ máa gbọ́ máa ka méjì àlejò wá ní Allahumma anta yá àdàjàlá àríwá ìkra bó ti wá nira kù ẹ̀sìn já sí ìta kí ìtùsí ọ̀sán ń jẹ tó ṣe pé ó ti pẹ́pẹ́pẹ́ tó tọ́lá bàbá wa máa ń fi èsì kùn kò ṣe ń bẹ̀ tó tó ti máa àwọn ìlànà máa dàdàrà òníkà dàdàrà wá ilé káyọ̀ ní ìdàdàrà wá ilé ẹran bàrà ní ìdàdàrà náà ní ìdàdàrà náà wọ́n tàdà tó kàn ikú máa rẹ̀ dá àfẹ́ mẹ́ta fi kúrè ìta náà yìí òpàdé ìta bá dé ìta ní gbọ́dá bá ti sí ayẹyẹ bá ti sí lẹ́tọ̀ wáyé ẹ̀ẹ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ dá àmọ́ nílẹ̀ yàtọ̀ ìdẹ́gbẹ́ ìdẹ́gbẹ́ yóò lè sọ pé àhàmdùlélà ìfọwọ́bílà rẹ̀ rọ́bì sáráwá ìwà àtiwà àtìyá ìwà àtùmá ìwà tí ìfẹ́ ọlọ́run ẹ̀mí ní ìwà ìgbà ìdíbà dá ìwọ náà kí ìtàrí ìdíyẹ̀ kò lè fi ẹ̀ torí tó bá ti wá mẹ́ta ọ̀la lọ́wọ́ ńlá mo fẹ́ jọ́ ọ ọmọ àtọ́lù aláwọ̀ akàgbẹ̀lá kí ni ìtumọ̀ rẹ̀ ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́ba tó ṣe wípé ọba tó pé ìwọ ni son of the, ìtumọ̀ kanu ìtumọ̀ kéèkì ní ọba tó ṣe pé kò lábà wọn pé kò lábùkù sẹ́mọ̀túnmẹ̀ ìtumọ̀ pé èmi lábùkù ìwọ lóò ní tẹ́lágbá wípé mímọ́ mímọ́ àwọ̀ ọ̀lọ́ kí tó di ìwọ̀ ọ̀lọ́ yáàbà ìjàláàdì wá ní ìjọ́ ọ̀pọ̀ ẹni tó gẹ̀. zújàláàdì ẹni tó tóbi tó gbọ́ngbẹ́ tí ó rẹ̀ ròyìn tán zújàláàdì ọba tó tóbi ọlọ́run wá ní wá ní ìkà ọba ìtumọ̀ ẹ̀ ní pé ẹnu tí wọ́n ń jẹ lọ́dọ̀ ọlọ́run ni ìkìrọ́ọ̀mù ọlọ́run bọ́lọ̀ bá bóyá lówó ó ti kìrọ́ọ̀mù wọn bó bá fún ọ níra ó ti kìrọ́ọ̀mù wọn bó bá fún ọ lọ́la ó ti kìrọ́ọ̀mù wọn tó bá jẹ́ ọlọ́ba ó ti kìrọ́ọ̀mù àbó òun ni ló ń jà bẹ́ẹ̀ ni a bá mọ̀ sí mọ̀ ọ̀rọ̀ méjì ní torí tó dẹ̀dà nínú ọlọ́ọ̀lọ́run làwá gbé rí àwìrù bàbá àwìrù bá kí ni àríyà gbogbo àríyà àwọn ọmọdé àárẹ̀ ẹ̀rọ kò sí àrí ẹ̀nà ẹ̀lẹ́ ìyún náà nínú kọ̀ọ̀tún Tẹ́lọ wá náà kò sí dáadáa. Ó kọ ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ rẹ̀ ní àlàáyé ìrọ̀kọ̀jú. Ó kọ ọlọ́run ọba tó parí rẹ̀ ní àlàáyé ìrọ̀kọ̀jú táìmọ̀ tó máa lábẹ́ pẹ̀lú nǹkan méjì sábàlọ́rọ̀ mọ́lẹ̀lẹ́ máa lórí lábájá ìyẹn kèbùrì yá wọ́n dá lábájá ní bírímátá ọlọ́pàá máa fi lóyìn táìmọ̀ tó máa fi lẹ́kẹ̀ẹ́ kèbùrì yá ni pé ọlọ́run ọba ó ní kàmáàlù báyìí ó sì ní kàmáàlù lójú ọlọ́run ọba pé ní bíbẹ̀ rẹ̀ ó mú wá pé pé kò ní ní ìjẹ nìkan láti gbogbo gbogbo tó kálùkù wá bá ní pátápátá àlè méjèèjì wọ́n bá bá jẹ́ ọba ẹnìkan ni ó dárí ọba ọba ò lè káńtà rẹ̀ lé àdìgáhùn lára rẹ̀ ọlọ́run ọba wá ní àlùkọ̀ yìí pẹ̀lú ọlọ́run gbogbo kan ti pẹ̀lú bíbí ọmọ ti màlúwà gbogbo lọ́wọ́ ọba dá ọlọ́run ọba ló gbé igbó àmọ́ ọlọ́run ọgbò gbogbo ìrọ̀rọ̀ kọ́dá ẹ̀ka láti yọ kíní lẹ́yìn rẹ̀ láì lè yóò wù. lẹ́yìn ẹ̀rá ti máa tẹ́ǹtì pọ̀ jù yíyá ọlọ́run kò sárógáǹtì kò sárógáǹtì kọ́dà bàbá ti wéjẹ̀ dáná sílẹ̀ dáná lọ. ibẹ̀ àti ìmọ̀ tó bá tó òfin takọ̀ bàbá ti ara yọ ìwọ́n lè tẹ̀lé ní ìgbìmọ̀ àwọn àti ọ̀sán àti ọ̀la ní ìkóòmù àti màgbé tó bá tó fi ń bẹ́ ní pé torókó ní bàbá kan àbí bàbá dáa ní ìròyìn ọkó ìdí ń jẹ́jẹ́ pé èèyàn ò léèyàn ẹ̀dá kankan ò dájú ọba ọlọ́run ní àìsàn yìí sọ ọlọ́run wà ní àlàáyíyù àbí tó ga àwọn àbí ọba tó tóbi ìtumẹ̀ lé ilẹ̀ ẹlẹ̀ ni mo wà òun gbogbo òun látòkè dé èèyàn lè sọ ọlọ́run ọba pé yóò já wọn jẹ́kọ̀ òun sì ń jẹ́ra rẹ̀ sí lọ́wọ́ òun sì ń jẹ́ra rẹ̀ sí lábẹ́ òun sì ń jẹ́ lábẹ́ ààbò rẹ̀ sọ̀rọ̀ abẹ́rẹ́ ọba ọba tó ṣe wá mùsùlùmí tó kà wá sílẹ̀ àwọn tí ó máa kẹ́rùn-ún ìkí ìrún ń ṣe níbi dá ayé lùkùnrin kọ́lọ̀kùnrin ṣe níbi dá ayé ó ṣe ìrún ní malẹ̀ fún wa ó ṣe ìrún ní mùnáíjà pé kábọ́rọ́lọ́ àwọn ọba sọ̀rọ̀ ọlọ́run sì gbọ́rọ̀ wa kó ṣe bẹ̀ fún wa ó ṣe ìrún ní source of joy fún wa ó ṣe ní source of happiness fún wa ó wá ń ṣe pé lẹ́yìn ìgbà tá a bá gbà á lọ́rọ̀ ọba wa tán tá a jẹ́rú rẹ̀ o kọ́lọ̀ wa gbàgbọ́ àwọn àti rẹ̀ ó lò láti fi tún wa ṣe ó lò láti fi fún alámọ̀ yìí wa ṣe bàbá náà máa ń gbé ẹ̀ṣọ́ àlàyé àìyára àti àbùkù